àwa rí pé lónìí àwa tá a gba súnà ní àṣẹ ìtúpọ̀ lọ́dọ̀ wa kọ́dà ó tún fẹ́ pọ̀ lọ́dọ̀ àwọn tí a tún la kéwú ju àwọn tí ò kéwú gan lọ ẹ wá jẹ́ àmàmà dájú alimami ibn uthaymeen rahimahullah nínú ọ̀rọ̀ wọn wọ́n ní onímọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ tí ọba lo àwọn ìwà tó yẹ kó fi báwùjọ lò wọ́n ló burú fún ojú aláìmọ̀kan lọ wọ́n lè wà tá aláìmọ̀kan húmọ̀ sàwà àmọ́ tí ẹ burú ju kíni lọ ju aláìmọ̀kan lọ torí pé òun ti mọ̀ kò sì lọ aláìmọ̀kan ni òun ọ̀mọ̀ rúbàmá ìdá alìmọ̀ yẹn tẹ́fẹ̀ òbí ilmi ó ṣe é ṣe kọjẹ́ pípà tó ń bá mọ́ ni yóò ṣe gíní yóò sáfàní pẹ̀lú ma rẹ̀ àmọ́ wọ́n ti mọ̀ ó sì ti mọ̀ kọ́yẹ kọ́ báwọn èèyàn lò dáadáa ọ̀ báwọn lò aburú tiẹ̀ ó pọ̀ ju ti ẹni tó ṣe kíni lọ ẹni tí ọmọ lọ ẹ wá jáwọ́ àwùjọ wa lónìí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ abawata tá àpá ǹjẹ́ bó ṣe yẹ ká lò pẹ̀lú ẹ̀kọ́ là ṣe ń lò tó jẹ́ sí pé ní nínú àwọn ọ̀kan gbòógì nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa òun ni ọ̀rọ̀ ìníládàbí wà kí mo pẹ́ ìníládàbí wà abbas rọ̀díọ̀láwọ̀ ta'ala àni fàdí anábíwá muhammad sọ pé ìnàlọ́wọ́dà asọ́ọ̀lìhà anábì ní ìmọ̀nà tó da wọ́sàmùtà àti ìwà aládàbí wọ́l ìtìsọ́ọ̀dà àti ìmọ̀ọ́sẹ̀ wọ̀túnwọ̀sì níbi nǹkan kámọ́sàṣejù ọ̀fẹ́ náwó náà níwọ̀ntúnwọ̀sì ọ̀fẹ́ sọ̀rọ̀ sọ níwọ̀ntúnwọ̀sì ọfẹ báyẹn lò báwọn lò níwọ̀ntúnwọ̀nsì má jẹ́ kí ìkọjá lọ wà bẹ́ẹ̀ ọfẹ bínú bínú níwọ̀ntúnwọ̀nsì ọfẹ nífẹ̀ẹ́ yẹn nífẹ̀ẹ́ yẹn níwọ̀ntúnwọ̀nsì. anábì ní gbogbo nǹkan àkà yìí oníjúzi òun min hamsati wa ìṣeré ilẹ̀ jose an mina nùbọ̀ wa ó ní gbogbo nǹkan àkàkalẹ̀ yìí ó jẹ́ páàtì kan nínú. ogún àti márùn-ún páàtì tí ìjẹ́ ànẹ́bí ọlọ́run ọba pín sí kí ni páàtì ní yorùbá ẹ̀ka ó ní ẹ̀ka kan nínú ẹ̀ka ogún àti márùn-ún èyí tí ìjẹ́ ànẹ́bí ọlọ́run ọba pín sí alhuda sọ́ọ̀lẹ̀ wasamuta wọlé tí sọ́ọ̀dà ìta nídìí ní ni ìwà aládàbí anábì nínú jẹ́ nàbí ọlọ́wọ́n bá ní eléyìí lọ́fà tó jẹ́ pé wa tí wọ́n jẹ́ ní wa àwọn wa wọn a máa kọ tíra nípa ọ̀rọ̀ ládàbí wọn a máa kọ tíra nípa ọ̀rọ̀ gẹ́ni nípa ọ̀rọ̀ ládàbí ń bẹ tíra táwọn àpá àìmọye tíra wọ́n pọ̀ kọ ń bẹ tẹ́ẹ̀rí táwọn afá máa kọ nípa ọ̀rọ̀ ládàbí wọn pé pé àkàlákùlẹ̀ ulama kí mo pé ìyẹn ni pé àwọn àdáàbò tó yẹ kárí lára ẹni tó bá jẹ́ àfa tí ó fi bá òjọ lò kọ́dà èyí tí ó fi bọ́ ọmọ kéwú lò èyí tí ó fi bá bàbá rẹ̀ lò èyí tí ó fi bọ́gà rẹ̀ lò èyí tí ó fi jáwọn àfa láwùjọ lò wọn síbẹ̀. wọn ẹlòmíì kọ síra ó pe ní ádábù tọ́làn àwọn ẹ̀kọ́ tíyẹn máa fi wá mọ̀ ẹlòmíì kọ síra rẹ̀ ó pe ní ádábù lè mú ta alìmí ẹ̀kọ́ tọ́yọ káwọn ti ń kẹ́kọ̀ọ́ kún ó sì kéni kí wọ́n ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tíra tí wọ́n kọ kọ́dẹ̀ ẹlòmíì kọ síra míì tó ṣe pé. ó yọ ọ̀rẹ́ kọ́ ìjáde nínú rẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ nípa ni. torí pé nínú tọ́ yẹ kọ́ máa kẹ́kọ̀ọ́ dì mọ́mọ́ rẹ̀ nípìnlẹ̀ ọjọ́ rẹ̀ ni. alimami ibnukọ́ ibrahima ọlọ́ wọ́n kọ́ miftahu dáàrí sàádà miftahu dáàrí sàádà kọ́kọ́rọ́ téèyàn máa fi sí àlìjánná kí nìkan náà ìmọ̀ ni nínú tíra yìí nínú tí tíra yìí kó sínú òun ni kíni ọ̀rọ̀ nípa àdáàbò tọ́líbìlì ilmi alimami ibn abdulbari àwọn náà kọ tí àwọn gbajúmọ̀ dáadáa wọ́n ń pè ní jamiu bayani ilmi wọ́pọ̀lì tíra tó kó gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ ọ̀mọ̀ sínú àtọ́lá ń bẹ nínú tíra yìí lọ́ka kọ́dà sọ́híhù rẹ̀ ń bẹ́ta ń di sọ́híhù wọ́gẹ́rù sọ́híhì sọ̀yíwò rẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ làwọn afáàṣẹ ẹlòmíì kọ alifakiru walimutafakiru alifakiru walimutafakiru gbogbo ẹ̀kọ́ tó yẹ kẹ́ ẹ níní àmọ́ láwùjọ lónìí tábà tó rẹ́ni tí ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ mẹ́ìmọ̀ tí wọ́n ń kọ́ mọ́súnà tí wọ́n ní wọ́n là láṣejù ní wọn. àwọn àtọ́yẹ páwọn èèyàn ó sọ̀dodo wọ́n tún ní wọ́n ti sọ́ jù àbí kí wọ́n ti ẹ̀ mẹ́gbàá ọ̀rọ̀ yìí ború débi pé àwọn èèyàn fẹ́ gbòdodo yìí arínú àwọn àfa tó lanu máa sọ fún èèyàn pé ànítọ́ ọba rán mọ kéwú níṣẹ́ tí ọba jẹ́ ẹ̀tọ́ ọ̀rẹ́ ọba wí. kàrámù fọ́ọ̀ṣ ọ̀rọ̀ tí ọ̀dà ni làákàyè gbà wọlé ẹ́ asámọ̀ asọ̀híhù yẹ̀mbó. wọ̀lẹ́àkìl sọ̀híhù yọrùdọ̀ làákàyè tó mú lẹ́dọ̀kọ́ gbà pé ọ̀rọ̀ yẹn ò mú. ọ yẹ ká sọ fún bàbá kọ́ bàbá rẹ̀ wí náà irú táwọn amẹ́ríkà ń ṣe. ti mú torí àwọn àwọn ẹ̀kan ní minal mustahabati ni tabani nǹkan dandan ni ajọ́ pé dídò rẹ̀ máa jẹ́kẹ́ ni muharram tọ́ ọba ti lò tabani nǹkan mustahabatu ni dídò rẹ̀ máa jẹ́kẹ́ ni makoro ó sọ fún wa ń jọ ní pé ibn mubarak ó ní láà kí ó mubarak lọ́sọ̀rọ̀ yẹn ìkànnì àwọn àfáà ó ní adabul ilmi. akthar min al ẹkọ ẹ̀kọ́ gbọdọ ní pẹ̀lú ìmọ̀ ọgbọdọ pọ̀ ju kí lọ ju ìmọ̀ lọ ọgbọ̀dọ̀ pọ̀ ju lọ eléyìí ṣe pàtàkì o òun ló fi jẹ́ pé láti ilẹ̀ wá ní nínú táwa ti dì mẹ́rù wa ni pé gbogbo ẹni tí ọba lẹ́kọ̀ọ́ á ṣe kí ni máa kọ́ níjọ́ táwa náà bá bẹ̀ ti ṣe ìsáàtò àdàdù pẹ̀lú àwọn kí wọ́n ṣàlàyé fún wa a sì máa gbà fi ń lò láti ọjọ́ ti ní ká máa jẹ́ àfa àmọ́ lásìkò yìí arípo ti léwu sí àwa ṣe tẹ̀júdédò níyà ọjọ́ ipe wo máa nísìn gan ìgbà tẹ́ ẹ tó fẹ́ máa sì lò yẹn jù tẹ́ ẹ tó fẹ́ sọ wá lẹ́nu yẹn láwọn lé lérí ni lára kí mo pè tó bá lọ wọnú ìwé òfin lẹ́kẹ́wó nísìnyí àti kọ́ síbẹ̀ àti kọ́ síbẹ̀ pé gbogbo wọn tó bá wọlé kéwé yìí o ó ti ẹsẹ̀ wá mẹ́ lọ́dún yìí ni gbogbo wọn tó bá wọlé kéwé yìí o ọ̀fẹ́ gba àdáàbò àṣẹ̀rìíyá wọ̀lọ́rọ̀dìyà ọgbà ládàbí inú ṣẹ̀ríà ó sì gba ládàbí tinú àṣà wa mọ́ ẹ̀kọ́ tó wá kọ́ bíbáyìí tó bá ti mọ̀ pé ó lè gbà máa lọ torí pé tó bá dọ̀la ọ padà bú wa bó sì bú wa ìmọ̀rí òní òkò ní wúlò tó bó sì yẹ kó wúlò torí pé tó bá fẹ́ kọ́ bá àwọn èèyàn lọ láwùjọ àwọn èèyàn máa padà rí ọsá tí wọ́n bá sì rí ọsá nì tí wọ́n bá rí ọsá nì àǹfààní tó yẹ kó ṣe láàárẹ̀ kò ní tó bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí ń bẹnu àṣà àti tí ń bẹnu ṣẹ̀dá àdẹ́gbẹ́ afẹ́ fún yẹn afẹ́ fún yàn tẹ́ bá pàdé ọmọ kan tà tí máa ń wà tí ó yẹ kó wọ́n ní àwọn eléyìí ọ̀ lágbàǹlé ni wọ́n ti gé wọ́n lágbàǹlé ni tẹ́ bá sì rẹ́ nìkan tó bá lẹ́kọ̀ọ́ yóò lọ́ máa gbàlà wa ọmọ kí mo pè é ọmọ àgbàlà wa ẹnìkan sọ̀rọ̀ ọjọ́ kan ìkanú àwọn ọmọ tí wọ́n fẹ́ máa yàtara wọn tí wọn ò ní ládàbí pẹ̀lú àwọn àfa wọn. nínú àwọn ọmọ ilé-ẹ̀kọ́ yìí ẹnìkan wá sọ fún mi pé ẹ̀mọ̀ pa ọmọ yẹn ní láti bàbá wọn ti kú àwọn ní ti ń tọrọ àwọn ti pẹ́ wọn ò lágbàlagbà tọ́ wọn ti dá wọn ti wà ń ta ti pẹ́ ọtọ̀ kà sọmọ yẹn gbà ló jẹ́ kí àìmọ́lẹ́kọ yẹn àìmọ́farabalẹ̀ yẹn kọ́ wà nù sèrè àbá rẹ ti kú ti pẹ́ ti wà ń ti ń dára rẹ̀ mọ́nítọ̀ tí sọ adé pé tí yẹn máa ń bẹ̀tọ̀ lágbàlagbà yẹn máa ń ṣe kíni yẹn máa ń lẹ́kọ̀ọ́ tí wọ́n ní mú yẹn ṣe lẹ́yìn báyìí báyìí ni wọ́n ṣe ń ṣe tẹ́lásì ń báyàwó ìjọ náà lọ́wọ́ yóò máa rò pé àbí wọ́n ń jàǹbá àwọn àbí wọ́n ń ṣàṣejù lérí òun ni bẹ́ẹ̀ sì ni kò ṣe kíni kò rí bẹ́ẹ̀ tó bá dàgbà kan ní ó tó mọ̀ pé àǹfààní ńlá ni bẹ́ẹ̀ ló ṣe lọ́dọ̀ pọ̀lọpọ̀ yìí. wọ́n ní adìrẹ tí wọ́n ń gbọmọ adìrẹ lọ́wọ́ ọkú ni yóò ní kíni wọn ò jẹ́ wọn ra kìtàn jẹ wọ́n lè e kú lójú ọ̀nà mọ́tò kí mọ́tò mọ́ tẹ́ pa ó ní wọn ò jẹ́ wọn ra kìtàn jẹ bọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ súnà súnà tí ọmọ akẹ́kọ̀ọ́ ni àbónísúnlẹ̀ kan ọ̀bá wá lẹ́kọ̀ọ́ tó ọ̀bá gbé tó bá ti mọ̀ wọ́n láwọn ọkọ̀ yín wọ́n kàn kọ́ yín mọ̀ ni wọ́n kọ́ yín lẹ́kọ̀ọ́ ló fi jẹ́ pé nínú iṣẹ́ àwọn sálà òun lè pé wọ́n a máa ṣe àtẹ́síkíyà wà tẹ́rìbíyà nínú almanu àjò sálàfì ìlànà àwọn sálàfù wà ní pé àtẹ́síkíyà wà tẹ́rìbíyà ó ti wà ní òṣèwọ̀n ẹgbọ́n mi yìí bá a ṣe kọ́ àwọn èèyàn lẹ́sìn bí wọ́n ṣe mọ̀tọ́ lọ́wọ́ ọba tá a fẹ̀mí wọn mọ́kò níbi tí ọ̀dà tí wọ́n mọ̀ ṣe ń tọ́da tí wọ́n ní ṣe ṣíríkò tí wọ́n ní ṣe bídíà tí wọ́n mọ̀ ṣe súnà bẹ́ẹ̀ náà láàmú ọ̀rọ̀ bá àwọn alẹ́ àkàlà kí àpọ̀ ìyèbà lérí ìwà tó ṣe kí ni ìwà tó dáa ìwọ tó ọba mọ̀ pé ọlẹ́kọ̀ọ́ méjèèjì kọ́ ìmọ̀ nìkan kọ́ sọ fún mi dání mo sọ̀rọ̀ yìí so mo ń gbẹni gbogbo àpá sọ̀rọ̀ nìyẹn tó bá ṣe kí n kiri báyìí nínú àìlẹ́kọ̀ọ́ gbogbo àpá àti dàbíjọ lẹ́lẹ́rí àwọn ọmọ kí wọ́n lọ sí ọ́ kékeré wọ́n dàbíjọ lẹ́lẹ́rí torí pa ti sọ fúnra wọn jọ ní pé a sọ fún wa pé al tó bí lisan al kí ni isa'anun báyàwé ká kẹ̀yàn lábòkò pẹ̀lú pé lérí òdodo la fi ṣe láti tọ́ ẹnì yẹn ṣe la fi ṣe láti kó bàjẹ́ kúrò láwùjọ la fi ṣe ntí ọmọ ẹjẹ nínú òfin ṣẹlẹ̀ àníkíni dáadáa wọ́n kọ̀ dáadáa lẹ́fọ̀ pé fa'alita hasana sọ̀nà àtẹ̀mà àrùfà ó ṣe dáadáa ó sì ó wà tí ọ̀yọ́ kó wọ́n bá san ní fọ́ọ̀rùn pé wọ́n lò ó wà wáyé fún àwọn ọmọ yàgò gbọdọ̀ lẹ́kọ̀ọ́ débi pé tábà bá kọjá mi tọ́ wa ọgbọ̀dọ̀ yíra padà ọgbọ̀dọ̀ ṣe kíni. tẹ́ni tó jù ọ lọ kọ́mọ́jà àfa rẹ̀ tó bá kọjá mi tọ́ wa kìí ṣe bó ṣe jòkó náà ló ṣe jòkó ọgbọ̀dọ̀ mọ̀ pé yẹn ń bọ̀ ọgbọ̀dọ̀ mọ̀ yẹ́gẹ́ni pé yẹn ń bọ̀. níjọ́ ní pàtàǹsẹ̀ áfúlà ẹnìkan bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ní àìpẹ́ yìí ní ní nọ́ọ̀sì ìsá ó ní bàbá ìsáfúnlájọ́ ní ó ní ìgbà tí mo dé gbogbo àwọn àpá tọ́jú àwọn àtàtà rẹ̀ kí wọ́n wá pàdé mi pé òun dẹ̀mọ̀ kí mo mọ́ ń kọ àwọn nǹkan tó bá ti ní ìkọjá àlà ní inú tí ò sínú sẹ̀ríà pé òun rò pé òun ẹ̀sọ́ ti yẹ kí n kọ kíní yẹn bí bàtí ẹ̀ lè kọ lójú ẹsẹ̀ kí n kọ lẹ́lu nínú máìkì nígbà tí mo gbé máìkì ah. ó ní pípọ́ àwọn ẹlòmíràn tó ń sọ òun náà dẹ̀ rí pé kíní yẹn o kò lọ́nu sẹ̀ríà kọ́lá àwọn kan ní pé sáwọn súnà náà tó máa ń dìde pàdé ara wọn ni so mo wá ní ni mo ní ọwọ́ àbẹ́ ìsìn ní kọ̀ mo ní ọwọ́ àbẹ́ ìsìn ní sígínì ń bẹ nu sẹ̀ríà torí kò yí ẹni ni pàápàá jùlọ òun náà mọ̀ pé mi náà máa ń tọ́ba jẹ́ kọ́lọ̀ ń fún wa ṣe lọ pàdé ọlọ́wọ́ àṣejù lọ́lọ́run wọ̀ ṣẹ́gẹ́ni kò sẹ́ bóyá bá àfa àṣẹ dìde wá yẹn náà kí gbogbo àwọn kí ó náà wá dìde wá ìyẹn ò ṣẹ́gẹ́ni ẹ gbọ́ mi yé àwọn àfa ló sì yẹ mbẹ yẹn kò yẹ àwọn ọmọ kéwú mbẹ o ẹ gbọ́ àwọn lọ yẹ mbẹ yẹn kò yẹ àwọn ọmọ kéwú àmọ́ kọ́ bá àfa ìṣẹ́kẹ́ gbogbo àwọn ọmọ kéwú náà wá tó rọ́ wálẹ̀ kan náà àwọn ọmọ kéwú tó tẹ̀lé wa ń gbà yẹn àwọn tó ti wà lórí ìdó nígbà yẹn tẹ́lẹ̀ làwọn náà jọ sìn wá wá padà ìyẹn bá a mú. mo á sọ fún ènìyàn pé àwọn èèyàn ọmọ kíní ìwọ̀n òṣìṣẹ́ mo ní òòrì tó mi gángbà tí mo fẹ́ káwọn míì inú àwọn báwọn àgbàlagbà mi mo ń lọ dìde pàdé wọn ìmí màá dìde bà á lọ́wọ́ ó ti yé àjọ wà ní sáìsì kan náà ṣùgbọ́n lẹ́nu mi ò ní kẹ́kọ̀ọ́ mo torí pé ká pàdé èèyàn ní lára ni. alẹ́ isa دخلت عليه قام إليها الرسول طبعا ولدت على النبي عمل لي بقى ìmọ̀ lọ dìde pàdé rẹ̀ láti fi sàpálé ẹ̀ bẹ́ẹ̀ náà ni sáàdọ̀ ma mohab níjọ́ tó fẹ́ dájọ́ láàrin àwọn bà ní kòrò ìgọ̀ tí wọ́n láwọn rọ́dújọ́nú sí ìdájọ́ ọrụ mọ́sọ́fẹ́ mi wa mi tọ́ bà tí sáàdù fẹ́ sọ̀kalẹ̀ lórí ẹ̀sìn ànábì ni kó mú ilẹ̀ àṣẹ yìí dì kan ẹ̀yin tẹ́ jẹ́ bóyá oṣù ni àbí khazraj ẹ lọ pàdé olórí yín bó tẹ̀jẹ̀ pọ́lì ẹ̀sìn lọ́wà ó ti yé ẹlẹ́mí ìṣẹ̀lẹ̀ fẹ́ tún pé bóyá nítorí pé ẹ̀sẹ̀ ń dùn jọ́nà lọ́hùn ọbẹ̀ gbèsè hmm. bẹ́ẹ̀ tó bá sọ̀kalẹ̀ ọyẹ ká nàbí ọ̀dọ́ bẹ́kẹ́ni ó ti anzilo ẹ̀ kó mú ilẹ̀ àṣẹ yìí kún لتنزيله من الكلي من المركوب وهي قصبة أما أهل السنة والجماعة يتعاملون مع ظاهر النص أولا قبل التعويل أهل السنة والجماعة دعوا قالوا لكن ظاهر النص لالو ọtí nípìnlẹ̀ wa ká tó lọ bí tàwíìlì tá a bá rí n tó béèrè fún tàwíìlì orúkọ tí mo sọ yé torí ẹ̀ pé àwọn kankan bẹ lónìí nígbà tí wọ́n ti fẹ́ ẹ tí wọ́n ti fẹ́ sọ súnà dìdàkudà àmà máa fi lọ́lẹ̀ láti kí ni bí tí wọ́n lọ́nu àmà fi lọ́lẹ̀ àmà jí padà gbọ́dọ̀fà gbọ́yé àmà jí padà nítorí pé kí wọ́n má fi yẹ kọ́ wọ́ ìkànnì àwọn àpá àtọ́sí mọ̀ntọ́lá kọ́ọ̀tù tọ́lẹ̀bùlẹ̀ ẹ̀lmì kò sẹ́nu yakub ọ̀rọ̀ yìí náà fi sọ pa tọ́lẹ̀bùlẹ̀ ẹ̀lmì ni ó ní lásìkò tá a wà yí àwọn èèyàn àṣà àdàb gan àsìkò yìí wọn àfa àwọn ọ̀lẹ́kọ̀ọ́ mọ́ mímọ́ ìmọ̀ yẹn ò sì ní padà wúlò torí wọ́n padà máa tapò lóbótọ́ ọmọ wọ́n sì máa fìgbàjẹ́ wọ́n máa gbé wọlé súnà kọ́lé ní apára wa lẹ́nu ẹ́ kọ́lọ́kọ́ sàtúnṣe wa. salatu wa salam ala ma la nabiyya ba'da muhammad bin abdullah wa ala al-ali wa sahabi وعلينا أجمعين ọ̀pẹ́ni fún ọlọ́run ọba tí ó tún dáwà padà sí ààyè yìí àbẹ́ àfitítóbi rẹ̀ àfigbà ẹ́ kọmọ́sàgbà ìjọsìn wa ta lọ sí lọ́wọ́ wa ọlọ́jọ́ rẹ̀ inṣáàlá a ma tẹ̀síwájú lórí àlàyé nípa ọ̀rọ̀ nípa ìníládàbí tá ń tọrọ kí ọlọ́wọ́n bá ṣubhánà wàtàhálà kọmọ́sàjogún rẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa àìníládàbí lára ìpanu tí wọ́n kó báyàn láyé ń tún ṣe sábà bí kéèyàn má rí ìmọ̀ téèyàn wá ẹ̀gbọ́ torí pé ẹni tó bá wo ìwà àní sí nínú àwọn àpá rẹ̀ tó bá tiẹ̀ ní ìkẹ́kẹ́ tó fẹ́ fi mọ̀ ẹ́ tẹ́lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ọkàn rí ó kò ní ní ìṣẹ́wà òsọ́dẹ̀ ni pé ẹ̀yà ara inú rẹ̀ ò ní free ọkàn rẹ̀ ò ní free sí ọ nítorí bẹ́ẹ̀ ṣe wà ara rẹ̀ ò ní yá nítorí bẹ́ẹ̀ ṣe wàhálà láti mú wá fún ọ̀gá kò ní rọrùn fún láti mú wá torí pé wọ́gán òwò àtọ́dá fún o lo ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ àmọ́tọ̀ bá ń lo ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ yọmọ lọ kó wá gbogbo tó bá ti ń rí èyí tó jẹ́ pàápín ìmọ̀ rẹ̀ kò ní rọrùn fún láti tọ́jú fún ọ. yọ́ sàlàyé rẹ fún ọ kọmosa sọ wà mẹ́ ń sọ yìí ọ̀rọ̀ sọ síwájú ni torí a tíra tí a fẹ́ lò tá fi ṣèdánilẹ́kọ̀ọ́ òun là ń pè ní hílìyàtò tọ́wọ̀ níbi ilẹ̀ hílìmì kí wọ́n fẹ́ حلية طالب العلم kí a tó máa lọ lára ẹ̀kọ́ òun ni pé tọ bá ń gbọ́ ọ̀rọ̀ ẹni tó ju àbí jẹni tó ju ẹ lọ àbọ́jọ́gà sí ọ ó jòkó bó sì yẹ kó jòkó ó sì máa wo yorùbá ojúlọ́rọ̀ wa ọmọ ẹwọ ẹni tí ń bọ́ sọ̀rọ̀ ó sì jòkó níjòkó ẹ̀kọ́ nínú tí lárúbáwá kórìíra jù nínú tí lárúbáwá ló tó kórìíra jù ní kọ́mọkọ́mọ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ kọ́ wà nẹ̀sẹ̀ síwájú rẹ̀ báyìí ó ti yé bẹ́ẹ̀ ṣe jòkó yìí máa ń jòkó ní alkọ̀ náà nù káfọ́ wà àgàbáyìí bẹ́ẹ̀ bá dé gbogbo jáde sí halkọ̀ káàkiri kó tó dò ní wọ́n sì máa ń jòkó náà nù tọ́bá láti ìmọ̀ ẹ̀kọ́ níjọ̀tí haruna rasheed tọ́lọ́sọ́dọ̀ alimamu shafi àbí alimamu malik tó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ kọ́ almu atọ́ lọ́dọ̀ rẹ̀ sẹ́mọ̀ pé ọba ni haruna rasheed àbí ẹ̀hẹ́n nínú tá a gbọ́ ni pé ọfẹ́ wájọ́ náà lọ́hùn kó àkọ́kọ́ ni pé ọfẹ́ kí imam malik ọwọ́ abáhùn imam malik sọ pé alẹ́hìlmù yóò tá wọlé ayé àti nínú ẹ̀ náà ni pípọ̀ tó tún wá dé nì ẹ̀dàkùn ẹ̀kọ́jú síbi ara tá à ń sọ náà níwọ̀n máa wọ́n sì tún wo bòmí bẹ́ẹ̀ bá ti ẹ̀jọ́ obìnrin tẹ́ẹ̀ bá lè wò wádà rẹ ti ẹ̀ sì bí ẹni tí ń wò bíbà kìtìpẹ́ máa wò bòmí wọ́n nínú ẹ̀ ni pé ó tún fẹ́ jòkó lérí ibi tó ga mọ́mọ́ ní kí n nù wọ́n jòkó lẹ́lẹ̀ àwọn aláwà lérí kíni lára ẹ̀kọ́ ni nàfi máa ń sọ ọ gbajúmọ̀ ní ọ̀rọ̀ àwọn àfa sálàfù wọn máa ní pé ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ṣé ìwọ kẹ́kọ̀ọ́ ó ṣe àlejò sí yo alẹ́ rúkàn àlùkí wọ́n pé àlejò sí yo alẹ́ rúkàn ọgbàjúmọ̀ lẹ́nu àwọn sálàfù púpọ̀ pé a ṣe àlejò sí yìí alárùkàn ìyẹn ni pé a fẹ́rí kún wa kúnlẹ̀ báyìí láti fi kẹ́kọ̀ọ́ wájú àwọn àfa ni a fi gbà kí wájú àwọn àfa ó ti yé a fi gbà kí wájú àwọn àfa so sábà báyìí ọ̀ọ́dọ̀kọ́ dáadáa mo rò pé bó o sì wọlé àfa kọ́là tó bá jẹ́ lé ọ̀gá wọn náà ti ọ̀jọ́ sí bẹ́ẹ̀ ọba wọ ọ̀dọ́ polisi bẹ́ẹ̀ o àbọ̀ lọ sọ́dọ̀ ọgbọ̀n kọ́ ni yẹ̀fẹ̀rí ọba bí ọ̀rọ̀ àwọn ọ́fíìsì rẹ̀ kó jòkó ó ní jòkó àwọn tí ò tán bọ̀dé gan àwọn polisi bẹ́ẹ̀ kọ́ ọ́fíìsì wọn sájẹ́ǹtì lásán àbígẹ́ni sí wàá jòkó tó bá débẹ̀ sọ fún wa náà rú wà bí kò gbàyọ̀ǹda. ọwọ́ wọnú ọ́fíìsì àfá rẹ̀ ọwá sáré jòkó ó ní ládàbí ó ní ládàbí gbogbo ló pàtàkì lẹ́kọ̀ọ́ kọ́lá kọ́ mọ́ jẹ́ kọ́ jẹ́ tọ̀ wọlé wọn kàkí fún ọlọ́wọ́ ní ń bọ̀ sọ̀rọ̀ ọwọ́ ń kọ bá bá so láti fi gbogbo ara rẹ̀ kọjú sí bíbáyìí kọ́dàkọ̀dá fún àwa tá a jọ jẹ́ àfọ́lá ara wa náà ó ti yẹ kọ́ yẹ kí ẹni tọ́lọ̀ bá kádàrà pé kọ́ jẹ́ olórí láàrin wọn sọ̀rọ̀ lọ kálukú wa ń tẹ́sẹ̀tì kò bá a mú tó ká tó wá ní ìwọ ọmọ kéwú tó tiẹ̀ tí ì débi kankan àwọn àbá tí wọ́n jẹ́gbẹ́ síra wọn nìyẹn o lani ọba mu tó tẹni tó bá jẹ lórí wọn bá ń sọrọ pàápàá jùlọ nínú àwùjọ bíi tí wọn wà gángan so kọ́nùmọ̀ kọ́mọ́sá ṣàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa tíra táwa fẹ́ lò kí ló àkókò rẹ̀ lẹ́ẹ̀kan lè sheikh bakri abizaid lè sheikh bakri abizaid àfáà yìí nínú àwọn àgbà àfáà ni kí mo pẹ́ gbà àfáà ní sáwọ́dé ni wọ́n ti kú kọ́nàmbà sàlékùn kẹwọn wọ́n ti kú wọ́n wà nínú ahihatu kìgbárò ulama ní Saudi wọ́n tún wà nínú alájínátò dáìmà lílì ìfta wọ́n wà nínú alájínátò dáìmà ìmá ń gbọ́ alájínátò dáìmà àbí so ní saudi wọ́n tún wà nínú wọn ní àsìkò wọn nínú àwọn àgbà àfáà ní àfáà yìí wọ́n sì kọtíra gan wọ́n kọtíra gan ọ gbogbo àwọn tíra wọn ló sì sàǹfààní bó tẹ̀jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tíra wọn nìyí tọ́jẹ́ tíra ẹ̀sìn wọn a sábà máa lo àwọn lóga kí mo pè é wọn máa lóga bí ọ̀rọ̀ wọn gan àwọn sùúrùbà sábà máa ń wà ní láti máa ní ọ̀fẹ́ sáré tú ìtumọ̀ kẹ́límọ̀ tán bá mú wa ó ti mọ́ wọn láti lẹ́yìn ó ti gé ni ó jẹ́ pé nínú mẹ́tọ̀dù àwọn àpá àtàmáfẹ́ kọ tí rẹ̀sì ni wọn ò ní lọ́rọ̀ tó le ó ti yé ni wọn ò ní lọ́rọ̀ tó le bàbá yìí albalagatu lọgàwíyà ọ̀pọ̀ náà ọ̀rọ̀ wọn wọ́n máa ń kọ ọ̀rọ̀ wọ́n máa kọ̀rọ̀ bí àwọn ní àwọn bulagau ni àti àwọn hànú lọ́gà àwọn tó yẹ kó ọmọ ìṣẹ̀mọ́ lọ́wọ́ mú jáàmù kó tó rí tú kò dẹ̀ sí nínú ṣáànù ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sìn wọn máa ṣe báwọn ẹ̀gbọ́ tí ọba ti wá jẹ́ kí ọba yìí ńlá àbọ̀nù tó bá yẹ pọ́lọ̀ lóníkọ́ mọ́ wọn lábẹ́ kò sí kẹ́ni kò sí pírẹ́mù ṣékò òṣèlú náà ìmọ̀ ọlọ́ọ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa bàbá yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ tíra àwọn ni àwọn nǹkan yìí máa pọ̀ ńbẹ èèyàn ẹ̀sẹ̀ máa nídìí láti lọ wo mú jam kó tó lè tú mi so tó túmọ̀ sí pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí sì ń bẹ láwùjọ ni wọn ò gèsè mẹ́tọ̀dù wọn nu ṣékò òṣèlú lọ́sọ̀bẹ̀ rahimahullah so tó túmọ̀ sí pé bàbá yìí ni àwọn àfáà náà mọ̀ pé lọ́gà lọ́gà ni ṣáàtì mọ̀ kí tá a bá máa báyé lọ́pọ̀lọpọ̀ ọgbà kọ́lá tó bá mọ ìtumọ̀ lóga gan ti lò mọ́ láàrin ogún ọdún ó láàrin ọdún kan ó lè lè ẹ̀ wá sọ pé ìmí tó tiẹ̀ ní bá pàdé tó wọ́n kàn jù wá nínú ọ̀rọ̀ torí bá ń ka ọmọ rí lóga ń bẹ ọmọ rí gíní máa wá dé náà kí wọ́n náà tún fi máa kọ́ lóga bẹ́ẹ̀ náà ni tó bá lọ síbi àwọn yọ́dẹ̀ ma lo àwọn òsìlóòbù tó wọ́n àwọn òsìlóòbù lè bàláàdì oníṣẹ́gẹ́ ni yọ́ ma lo kọlọ̀bà kọmọ́sá fún alábàárkà mímọ̀ wa sàmí ákàmùkọ́ dímà eré rẹ̀ láti dúró sí lónìí kọ́nàjà lè tú délẹ̀ kọmọ wa bá wa lọ àmọ́ mùkọ́ dímà yìí a ní gbé láti bẹ̀rẹ̀ tó dáwọn bẹ̀rẹ̀ فكرة عليك جي فو بس فكرة عليك تعطيا فكرة الفقرة الثالثة وتي بس فكرة عليك تا وقد جعلت Yeah. ذوقوا فيضيع عليهم أمرهم ويبعثر مسيرتهم في الظلم فيستلوهم وهم لا يشعرون نعم bàbá yìí ti ń bá ọ̀rọ̀ wọn bọ̀ wọ́n bá ọ bọ̀ ó wá ní wọ̀kọ̀dìjọ́ alìtòtò wọ àìdíhìn rìsálẹ̀ tànfì tààlù takshif almundasina bẹ́yìn ahùn khashiyata ayòrìdúhùn wọ́n ní àwọn ti wá gbé tíra kàkalẹ̀ èyí tó ṣe pé yóò gbàfà fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ yóò ṣe kí ni yóò gbàfà fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ní tọ́ òlè yẹ́bì kí mo pè é àbí wọ́n ní tọ́ òlè ìràdà ìtumọ̀ rẹ̀ ni pé kí èròǹgbà rẹ̀ kọ́ gbàfà fún ọ àbí kí nǹkan tó fẹ́ ṣe kó ṣe kíni láfíìmọ̀ ní tọ́wọ́ án wà kárí ha ó ti yé ọfẹ́ àbọ̀ ọkọ̀ so bàbá yìí sọ pé mo ti wá gbé tíra kalẹ̀ wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ bọ̀ mo ti wá gbé tíra kalẹ̀ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó ṣe pé tíra yìí ni yóò jẹun tí yóò ṣe kíni tí yóò tẹríba fún wọn ìyẹn ni pé yóò gbàfà fún wọn yóò juwọ́lẹ̀ fún wọn. fíta taa tààlùmí yẹn tó gbà lórí ọbẹ̀ yẹn ni pé nínú tíra kan tí wọ́n kọ wọ́n pè ní àtàálù kí mo pé àtàálù òun náà ní ọjọ́ irú ọ̀rọ̀ ádámù tọ́lẹ̀bì ìlú báyìí so ni pé lẹ́yìn tíra tí mo ti kọ lẹ́yìn rẹ̀ mo tó wá gbé tíra mi ìkalẹ̀ tó ṣe pé eléyìí náà ni yóò tún gbàfà fún wọn tíra yìí kí ni ọmọ wa ṣẹlẹ̀ sí i tẹ́kṣì. náà tó ṣe pé tíra yìí ni tẹ́kṣì almundasina bẹ̀yìnahùn tí ọmọ yóò mọ̀ sísọ lójú irọ́ àwọn tó ṣe pé wọ́n jẹ́ àsáwọ̀ nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn kí mo kìí àwọn àsáwọ̀ nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ti katira yìí wọ́n ti bẹ̀mọ̀ páwọn eléyìí àsáwọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ni eléyìí sọmọ kéwò gidi torí pé wọ́n bá ti katira yìí wọ́n ti mọ̀ kí eléyìí ọ̀lẹ́kọ̀ọ́ kọ̀ báwọn àfa lò kò sí réyàn kọ kò sì kà wọn tíra tí máa kọ̀yàn láwọn aládàbí wọ́n ti wá mọ̀ pé àsáwọ̀ ọmọ akẹ́wúlẹ̀ lẹ́yìn wọ́n sì mọ̀ pé àsáwọ̀ àáfàá ni eléyìí wọ́n ní tọ́ba ti katira yìí tọ́ba ti mọ̀ àwọn àsáwọ̀ yìí ẹ̀ ẹ̀ kọ́ṣíyàtà. kọ́ṣíyàtà ayọ̀dọ́hùn. èèyàn ni pé wọ́n mọ̀ àwọn àṣà yìí wọ́n mọ̀ àwọn àsáwọ̀ yìí bóyá nínú àwọn àáfàá ni àbí nínú àwọn akẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ wọ́n nígbà tí tíra yìí bá ti sí. Si ọba ti sí ọba ti ká ọba ti ká ìrọ́pò lẹ̀ tó ká òdo tó sí òdodo fún wọn wọ́n wá wọ́n bá ti wá mọ̀ wọ́n yìí wọ́n wá ti bẹ̀rù láti lè sọ́ra kí wọ́n bá nù wọ́n káwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọn ò ní ládàbí kọ́ bá tẹ́kẹ́ ni kọ́ bá kó wọn sínú parun ẹ gbọ́mi yé ìyẹn ni pé àwọn kan tíra yìí káwọn tí wọ́n jà sáwọ̀ yìí kọ́ bá tẹ́kẹ́ ni kọ́ bá kó wọn sínú parun làwọn fi ní ẹ máa ka tíra yìí o àwọn tí wọ́n sì jẹ́ àfà tí wọn ò ní ládàbí akọ tíra yìí tíra yìí ó ṣe aṣọ lójú wọn pé àwọn àfà yìí ò ní ládàbí kọ́mọ́ bà wá sọ àwọn nù nígbà tó bá rán ọmọ akẹ́kọ̀ọ́ tí àfà rẹ̀ ń sọ̀rọ̀ tí ń sọ lára kò níbi aburú àbí nípa àwọn èèyàn kan tí wọn ò dá láwùjọ àbí tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ àfà tí wọn ò láwùjọ tó ọmọ akẹ́kọ̀ọ́ wá rẹ́kọ̀dù wọn àfà rẹ̀ kalẹ̀ ẹ̀dá sọ́mọ akẹ́kọ̀ọ́ yẹn àsáwọ̀ ni àbásáwọ̀ kọ́ àsáwọ̀ ni kò ní ládàbí àbí àfá rẹ̀ fẹ́ bá wí ọwá rẹ́kọ̀dù wọn àfá rẹ̀ kalẹ̀ gbogbo ọ́sí ń bá wí tí wọ́n lọ pílẹ̀ rẹ̀ fáwọn èèyàn àsáwọ̀ ni àbásáwọ̀ kọ́ àfá àtóhun náà ní tí ń bá ń gbarú ọmọ bẹ́ẹ̀ láyé ìpínkọ́ máa ṣe kán tó wọ́n bá gbọ́ òun náà ní lẹ́nu bíbẹ̀ yẹn àsáwọ̀ ni torí ẹ̀ ti mọ̀ pé kí ní yìí sí wa ládàbí ọ̀rọ̀ mistake àfa rẹ̀ ọdún mọ̀kẹ́ ọ̀fẹ́ kí àfa ọ̀fẹ́ kó sí ọ̀fẹ́ kó kó sí nígbà tó ti rẹ́ni tó fẹ́ rẹ́kọ̀dù ẹ̀kọ́ ìwọ́n máa sọ́ra ò ní sọ̀rọ̀ kọjá àlà mẹ́rin wọ́n tó fẹ́ rẹ́kọ̀dù ọ̀rọ̀ yẹn àbí ò ní kọjá àlà àfọ́ sì máa ṣe kí ni yóò ṣe mi ṣe kọjá àlà ó sì máa sínáfò fi kọjá àlà mẹ́ sọ̀gbà sáwọ̀ lọ́mọ rẹ́kọ̀ àfa àti wọn tó wọ́n ẹ̀kọ́lẹ́jì wọn náà ni àsáwọ̀ ni sọ̀bọ̀ká àbáyìí mọ̀ tí wọ́n sọ bígbà tí wọ́n rí ti ń ṣẹlẹ̀ láwùjọ wa Nàám. Wọ́n ti bẹ̀ máa àwọn àsáwọ̀ tó ṣe pé wọ́n lè rá àsìkò wọn láre fún wọn, wọ́n sì lè rá ìgbésí ayé wọn láre. Wọ́n ti bẹ̀ máa rú àwọn àsáwọ̀ báyìí. Àwọn tó ìjẹ́ sí pé ní tán ti rí wọn, tán ti mọ̀ bá àsáwọ̀ làwọn ẹni yìí, wọ́n ti bẹ̀ mọ̀ pé àwọn eléyìí ó ṣeéṣe táwọn bá ti dáhùn mọ̀ pé eléyìí àfáà ní àwọn kọ tíra yìí láti jẹ́ kí káwọn ẹni yìí kí wọ́n mọ̀ da ojú ọ̀nà ìkẹ́kọ̀ọ́ rú wọn lọ́wọ́ ẹ gbọ́ yẹ̀rì yorùbá àtẹ̀rò tó bá àtàrà ìtumọ̀ rẹ̀ ni pé fárakọ̀ wọ̀ ṣàtàtà ó ti yé wọ́n ojú ọ̀nà ibi tí wọ́n ti fẹ́ kọ́ yẹn wọ́n bá ti kí ni wọ́n bá farakọ̀ rẹ̀ mọ́ wọn lọ́wọ́ nítorí pàṣáwọ̀ làwọn wọ́n kà máa ní ẹ̀ àwọn àfáà yìí wọ́n á nímọ̀ tó ni wọ́n ò nímọ̀ tó àwọn àfáà àfáà ti náà bẹ́ẹ̀ lù báyìí ẹ́ ó sì mọ̀ pásà ọlọ́lọ́wọ́ ìlànà àbá ìwà mọ̀ àbíkẹ́ lómi ọ̀dọ̀ pé mọ́ lọ lé kéwú bẹ̀rún mọ́ ibílé kéwú báyìí ní kọ́ lọ ẹ́ gbogbo àwọn nǹkan báyìí wọ́n ojú ọ̀nà ìkẹ́kọ̀ọ́ tí wọ́n wá yẹn ni wọ́n bá ṣe kíni wọ́n dàrú mọ́ ọ lọ́wọ́ wọ́n láwọn kọ̀ tíra yìí láti jẹ́ kí káwọn kún ó lè fi sọ́ra fúnra àwọn èèyàn báyìí wọ́n wá yọ wọ́n kò lójú ọ̀nà ìwámọ̀ wọn ò ní jẹ́wọ́ rí lépe wá rán wọn ò sì ní rí bisẹ́ lọ wọn ò ní déwájú wọn ò sì ní dẹ́yìn na yẹ wọ́n kúrò lójú ọ̀nà ẹ̀kẹ́kọ̀ọ́ wa ó ń láyẹ̀ ṣòro náà wọn ò sì ní bàbá tí wọ́n jẹ́ ẹ gbọ́ ọmọ mi tó ṣe pé ó ti dá lékẹ́ ó dó níbi ìròrí kíròrí kò sì rí tẹ̀sí látijọ́ yìí láwọn àsìkò yìí náà àwọn àkàlọ́sì kó rọrì burúkú sí lágbárí ẹ gbọ́ mi náà wàlíyàwó ma akọ́ọ̀kà ya ṣùgbọ́ àdọ̀dàkà bàbá ìwà àdọ̀dàkà bàbá ìwà ni olóòní o ọmọ ìyá rẹ ọwá ń kún ọ lágbára báyìí ọbẹ̀ kún ọ lọ́wọ́ ìyẹn ni pé bàbá yìí wọ́n bára wọn wí ọmọ ìyá rẹ nísìnyí ọwọ́ fẹ́ ọbẹ̀ kún ọ lọ́wọ́ ọfẹ́ fún ọ lágbára ọfẹ́ ẹ̀mpáwà rẹ̀ àbí kò lẹ́sí máa ń pè ọfẹ́ ẹ̀mpáwà rẹ̀ ẹ̀hẹ́ ó sì fẹ́ mú ọwọ́ rẹ̀ kó fẹ́ mú ọmọ náà àfáàyí ní mọ̀ á wá ṣe mọ̀ wá gbé tíra kankalẹ̀ mọ̀ á gbé tíra kankalẹ̀ èyí tó ṣe pé òun gan fún ẹ̀mí yọ́ gbàfà fún ọ tíra yìí wá ní tahmil yóò tíra yìí ni yóò kó sínú àwọn ìròyìn kan tí ó sì aṣọ lójú rọ́ fún ọ lèhìlèyàtìkà láwọn ìròyìn tó se pé yóò lè kó ẹ̀sọ́ bọ́ ẹgbọ́n mi yóò lè gíní yóò kó ẹ̀sọ́ bọ́ yóò sì jí o lè ní àwọn ìrísí tọ́da láwùjọ ní tíra yóò mọ̀ sọ́npa rẹ̀ fún ọ. فها أنا ذا أجعل سن القلم على القرطاس afáwa ní èmi báyìí wọ́n bẹ́sẹ̀ sọ̀rọ̀ bí àwọn oníbàlágà wọ́n ti eletifaat ni wọ́n ń lò yẹ o lọ́dọ̀ àwọn oníbàlágà wọ́n ti yẹ wọ́n ti máa sọ̀rọ̀ bíi pé wọ́n ti máa lọ òsùlóbùl kìtọ́ọ̀bù tẹ́lẹ̀ ọba tó yí sígi ni òsùlóbùl gọ́yìbà ọba tó sọ kọ́sọ́ ni òṣìlóbò kíni eh, alimutakalim ẹ̀ ń gbọ́ báyìí wọ́n ní nísìnyí báyìí èmi wá ní èmi tí mo wà wájú rẹ̀ báyìí tí mo ń kọ ìtìrà yìí lọ́wọ́ màá mo fẹ́ mú ẹnu gègé mi láti máa fi kàn kankalẹ̀ fún ọ nínú pépà. Fátìlùmọ̀ arúgbó lẹ́kẹ̀ẹ́, àná àmọ́ lọ́hùn bí Ìwọ náà máa ka tí mo fẹ́ kọ fún ọ ọlọ́run bọ́ bá mi kí ọ ní tí mo fẹ́ kọ́ sí kíní máa kà á ọlọ́run bá sí kíní yọ bá mi kí ọ tọ àwọn náà wàá kà ọlọ́run sì jọ ọrọ̀. لقد تواردت موجبات الشرع على أن التحلي بمحاسن الآداب ومكارم الأخلاق والهدي الحسن والصمت الصالح. نعم. àfààní oríṣiríṣi àwọn nǹkan tọ́jọ́rọ̀ èèyàn nínú sẹ̀ríà yìí ó ti wá nínú òfin ọlọ́wọ́n ọba yìí ó ti gíní ó ti wá táwọn nǹkan yìí tí wọ́n wá lérí pé a gbọ́dọ̀ sẹ̀sọ́ pẹ̀lú àwọn èyí tó dáàdì nínú ládàbí ìyẹn ni pé àìmọye òfin ọlọ́wọ́n ọba òun lọ́wọ́ bá wa lérí pé ń sọ fáwọn èèyàn mùsùlùmí jẹ́nẹ́rálì ọmọ akẹ́kọ̀ọ́ kò sóró sọ̀nù ní pé a gbọ́dọ̀ sẹ̀sọ́ pẹ̀lú kéré pẹ̀lú ládàbí a sì gbọ́dọ̀ dára wa lọ́lá pẹ̀lú ìwà tọ́já àbí ẹ̀sìn ọ̀sọ́ ni anábì ní bọ̀ ìtòlé òtá mímọ́ mọ̀kárí mọ̀ àkàlà bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́ anábì kọ́ ló ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa pé ẹni tí ń bá ń kọjá lọ kọ́ sálámà sẹ́ni tó jòkó bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ìwà tó dáa kọ́ ni lára ni ká kékeré sí àgbàlagbà kí pé à eh, ah, ah, ah, ni gbogbo àwọn ìlàjọ sí ní kọ́ni ṣebí musa abuna ẹ̀ kásálámọ̀ síra wa ṣebí káàdì kára ní wájíbà kọ́mọ́ àwọn ọmọkú ọmọ kékeré lọ́wọ́ ẹ̀kọ́ sẹ́kìnì lè kọ́kọ́ sálámọ̀ sọ̀pẹ́lẹ̀ mi máa ń lò láwùjọ ẹ ẹlẹ́mí wá sẹ́kìnì ìmọ̀ ṣe bẹ́ẹ̀ láwùjọ kọ́ lọ́kọ́ sọ wa kó bẹ́ẹ̀. oníbàkẹ́lẹ̀ ó ti wá nínú ṣẹ̀rí àyè àwọn nǹkan tọ́jú ọ̀rọ̀ èèyàn ti ń tọ́ka lérí pé a gbọ́dọ̀ mú ìlànà tó dáa ká máa mú un lò. wàsámtì sọ́ọ̀lì ó sì ti wá nu ṣẹ̀rí àyè àwọn nǹkan tọ́jọ́ ọ̀rọ̀ yẹn tó fún wa pé a gbọ́dọ̀ mú ìwà ìwà aládàbí èyí tó ṣe pé kí ni èyí tó dáa ká máa mú un lò. símọ́tò ahel islam. sọ́rí wọ́n tó ti lo wọ́n tó ti lo lóga mi bẹ́ẹ̀ ohun tí wò ní gbọ́ yé so wọ́n di gbọ́ngàn ní símọ́tò ahel islam kábàrù níbẹ̀ yẹn làwọn jùmọ̀lá kan fẹ́ mú wọn bẹ̀ wọ́n ti pa híyà ni wọ́n ti pa kí ni rẹ́ wọ́n ti parí ìyà rẹ̀ ìyẹn ni pé tàwa àrọ̀ dátí mùjìbá tó ṣọ́rẹ́rí ala anna tahali bi mahasini al'ada gbogbo jẹ́ sọ síbẹ̀ yẹn nísìn gbogbo ìkìlẹ̀ ọ̀rọ̀ yẹn ẹgẹ́ tẹ̀lé sí ọ̀dà gẹ́gẹ́ bí mútàdá ni tó yẹ kárí kábàrò rẹ̀ direct gbogbo tó wà lẹ́yìn rẹ̀ yẹn ala anna tahali bi mahasini mutahali kọ́ ni but kò mú kábàrò yẹn wá direct ó wá gbé arígbè pé kíbi híyà kan bẹ́ẹ̀ híyà sì ti wà ẹni mọ̀kọ́ dára síbẹ̀ yẹn pé híyà àwọn nǹkan tá a sọ yìí o sínú ọ̀túnkẹ́ ni alil islam ìyẹn ni pé makarim al-akhalaki ni mahasin al-adabi ni alhaji yul hasan ni alhasan ni asamutukẹ́ ni asọ́lẹ̀wò ni gbogbo àwọn nǹkan yìí àwọn àmì tá a fi ń mọ mùsùlùmí láwùjọ ni. sóye. wà á nà láìlmà. وهو أثمن ذرة في تاج الشرع المطهر pàápàá jùlọ ìmọ̀tẹ́ rí yìí tèmi àti yín ń kọ́ lọ́wọ́lọ́wọ́ nísìnyí òun ni tó níye lérí jù nínú àwọn nǹkan ṣẹ̀ríà yẹn nínú adé ṣẹ̀ríà ìmọ̀lólérí lérí jù àbí bẹ́yàn bá fẹ́ lò fi ẹ̀sìn ẹni tí ò ní mọ̀ só lè rófin ẹ̀sìn lò só lè dẹ́sìn sí tá a bá sọ pé nǹkan tó ní iye lérí jù tá a sì lè kówó lé lérí jù òun ni kéèyàn ní ìmọ̀ ẹ̀sìn. wọ́n ní ìmọ̀ tó ṣe pé òun ló ní iye lérí jù yìí kò sẹ́ni tó lè rí ìmọ̀ yẹn àyàfẹ́ ni tó bá sẹ̀sọ́ pẹ̀lú àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ra wa yìí wọ́n tó bá lo ládàbí lórí o wọ́n tó lo ládàbí á para ṣe kiri á ni a lè ọ yóò sì gba ẹgbọ ẹ̀gbọ́ ẹlòmíì ìjọba wa rà wá lè tán kò ní rówó tó lè fi lọ́bù mí àti tó bá jọ mi tán tó yẹ lóhùn bẹ́ẹ̀ lọ́bẹ̀ nǹkan mi yọ̀ọ̀kan tó gbà mọ́ lọ́wọ́ ni ó yẹ kó níbi tó wà bá ọ àbí nìkan tó ti bàjẹ́ ń da nǹkan tó sì fẹ́ ọpọlọ sáwọn kó táwọn èèyàn tó da kó lè bá sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ àbí gbogbo wa kọ́ la gbọ́ pé lámàkún wọ́n máa sọ pé adùwàlè alẹ̀ ìbàlẹ̀ ìlàlẹ̀ jẹ̀lẹ̀ ìlẹ̀ sẹ̀ríà ẹ́ káwà ajẹ́ kọ́ ṣe kí ni kọ́ ọba tàwọn èèyàn jẹ́ mọ́ wa lọ́wọ́ tó ti nírò tí ọ̀dà tó ti tara rẹ̀ kó ó àbá àwọn ẹsẹ̀ mọ́ nígbà ti ó sì wà lè ó sì ń fáwọn èèyàn lọ́nà tí wọ́n ti gíní tí wọ́n fi ń jáde kó lè àwọn sì rò para wa ni àmọ́lọ́run ti mú un wa lọ́wọ́ bó ti yẹ ti kó lára wa tán kó tó ti mú un wa lọ́wọ́ bọ́ọ̀lù sì ti wá mú yẹn lẹ́wọ́ gbẹ́ tó bá ti mú bẹ́ẹ̀ gbà lórí rẹ̀ à nígbà láàyè torí pé kò lè òun náà ní rí máa kò sí dáhùn tó yẹ fún orí na. alimutakọ́lé àfáàtì. tọ́ ó ní ẹni tí yóò rí ìmọ̀ ẹnìkan kan ò lè rí ìmọ̀ àfẹ́ tó bá sẹ̀sọ́ pẹ̀lú àwọn ẹ̀kọ́ ọmọ tó sì yàgò ya àwọn aburú tí ń bẹ níbi ìmọ̀ àṣekínni ìmọ̀ wámọ̀ aburú tó lè kóyàn tíyàn lè máa rí látara àmì wámọ̀ bóyá tí wà tí wọ́n náà ti mọ káàtọ́ ọmọ kọ́ ọwọ́ fẹ́ máa ríra rẹ ọ̀fẹ́ ní tẹ̀ríba mọ́ ó ti àwọn kan sọ̀rọ̀ sí ọ létí ó ní gbogbo ẹni tí ó rí mọ̀ lẹ́ni tó bá firú àwọn eré ibó yìí lẹ̀ tí ó sọ máa ìrí ẹni bí àdóṣe kíni òun ni ó rí mọ̀. wàlíhàdà àìnáhà lọ́kànlẹ́mẹ́ bilbaxi wà tẹ̀m̀bì. ó ní nítorí ìdí yìí àwọn àfa àti mọ̀ pé ẹni tí ọba láwọn ẹ̀kọ́ tó yẹ kó ní bóyá ẹ̀kọ́ àṣà láwùjọ yín ni àbẹ́kọ̀ tó ṣẹlẹ̀ àmúwádà rẹ̀ wọ́n ti mọ̀ pé ẹni tí ọba ní àwọn nǹkan yẹn kò ní rí mọ̀ eléyìí lọ́pàá táwọn àfa àfi ní àkólé kan tó lágbára nípa ọ̀rọ̀ ìmọ̀ yìí wọ́n wá ń ṣèwádìí nípa àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ yìí wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn sákèèsì ẹ̀rìnwọ̀ tẹ̀lé wọ́n mọ̀ sọ fáwọn èèyàn àwọn èèyàn sì ní ọmọ sọ wọ́n ní akẹ́kẹ́ ni wọ́n ní adákẹ́ wọ́n ní mẹ́tọ̀dù tá à ń lò tá à fi sọ fáwọn èèyàn yẹn wọ́n ní ọ̀dà àwọn adákẹ́ kí tara wọ́n bá wa dákẹ́ àbí òrìyìn bá ti sọ òun ni wọ́n sọ yìí wọ́n ní wọ́n tẹ̀lé kí ni wọ́n ń pè ní tẹ̀lé èyàn dákẹ́lẹ̀ ló fi ṣẹ̀tẹ̀ bí wọ́n ń pe ní sàkíyèsí ẹlòmíwàá rò pa àwọ̀bì àpánlé ni àwọ̀bì àpánlé o ẹ̀sìn ló ní aṣọ òdodo fún wa láàfin máa sọ torí pé torí tiwa kọ́ torí ìta tó bá padà yá ó bu ọ níta ó sì bu ọmọ wa torí a máa sọ tó bá ti ń sì ṣe ẹ̀gbọ́ àwọn àǹfààní síwájú náà nìyí wọ́n ní kàkún sí ìmọ̀ pàròyàn lẹ́kọ̀ọ́ àwọn ládàbí bẹ́sìn kọ́ wọn nímọ̀ ni wọ́n kọ́ wọn ládàbí lẹ́yìn rẹ̀ sì ní tí wọ́n tún kọ́ wọn ládàbí kí ni wọ́n tún sí wọ́n ń pè wọ́n sákèèsí àwọn nǹkan míì tí wọ́n ní ní ìdìbò mọ́sẹ̀ lè ìbá ìbá yìí ló sí. kọ́dà níbi àkọ́kọ́ táwọn àfa àdúní kàkún sí ni pé kíni wọ́n tún ní àwọn tíra special fáwọn kan yìí irú àwọn tíra tàdá kọ́lẹ́ kan yìí ọmọ kọtíra adábòlè mufti wà lè mustafti ó ti ẹni tó fẹ́ béèrè béèrè ó ti yé nísìn àti ẹni tí ó dáyàn lóhun ẹ̀kọ́ tó yẹ kó ní ọfẹ́ béèrè béèrè lọ́wọ́ àfọ́ àwa sí láì àwa ń béèrè béèrè tábà wá sọ lónìí àwọn èèyàn mọ̀ wá wọ̀nyí àwọn ẹ̀ka máa ń ṣe o àmọ́ àwọn òkè tábà tó sọ kọ́ńtùmọ̀ là ṣàṣe jù ìwé àwọn rí dàdó ní àwọn ẹ̀ka o ó ti yé àmọ́ ìgbà míì ní tábà ẹ̀ sọ́dá ọ̀láì tá a bá ń bá a lọ bẹ́ẹ̀ sàlàfíà máa kábàámọ̀ lọ́la ẹ̀ bọ́ sàlàfíà kábàámọ̀ lọ́la torí ẹ̀ ọlọ́run bá kó fún wa láwọn ẹ̀kọ́ tó yẹ ká ní o náà. ìmọ̀ àlẹ́ wájú ní tí wọ́n generalize tí wọ́n fẹ́ sọ ní nípa àwọn ẹ̀kọ́ téèyàn pé ọmọ ẹ̀kọ́ ní wọ́n wàá sọ nípa gbogbo aspect ọ̀rọ̀ nǹkan téèyàn ń kọ́ láyé nínú mọ̀ wọ́n sọ ẹ̀kọ́ tó yẹ ká ní lágbègbè eléyìí lágbègbè eléyìí wọ́n sì tíra lé lérí. àwọn aláwájú khusus. ìgbà mẹ́sì ni wọ́n sì tíra lé lérí wọ́n kàn sọ pé tọ̀ ọ̀rọ̀ kan báyìí nìkan ó sì yé bí adábòlẹ̀ alẹ́ mufti wal mustapha ti mọ sọ lẹ́ẹ̀kan ẹgẹ́jẹ́ nísìn wọ́n ni adabu sahil wal masuhul so bí báyìí ẹgẹ́ bí tíra tí eh, àwọn afá akọ àwọn afá àtọkọ tíra ipọ̀ adabu amlatul quran alimamu nawawi ọkọ tíra ó pè ní adabu kẹni hamlati alquran ẹ̀kọ́ tí àwọn tán fẹ́ gbé quran lọ́wọ́ tó fi bá quran lò sẹ́mọ̀ pé ẹ̀kọ́ kan nìyẹn lọ́tọ̀ tí o fi bá kọ̀ra nílò ẹlòmí ọ̀lẹ́kọ̀ tí fi bá kọ̀ra nílò wọ́n wájú kọ̀ra ní sílẹ̀ ilẹ̀ gbèsè gíní sẹ̀lẹ̀bíkọ̀ lẹ́kọ̀ọ́ bọ̀ túbọ̀ tó jọba ẹ̀kọ́ tó mọ̀tẹ́ ẹ̀kọ́ bí kọ̀ra ní sí anábì gangan gbé ìjì àwọn bí tàwọ̀rẹ́ ó gbé sórí pílò wọ́n gbé pílò fún anábì kò fi jòkó anábì sọ̀rọ̀ láhàlú wàsálà wọ́n gbé tàwọ̀rẹ́ tàkùn tàwọ̀rọ̀ fún wọn gbé lọ́wọ́ kí tí tí mùtálíkò fi jòkó ọyọ kò nídi ọwá gbé tàwọ̀rọ̀ta ògbèrè lẹ́yìn ó ti yé tó bá ní ìmá náà bí kó sàpẹ́lẹ́ fún tàwọ̀rọ̀t kọ̀yẹ́ kó wọ́n sàpẹ́lẹ́ fún náà wà wọn tíra pé nípa tó ka hadith àbí tí ń hadith tó yẹ وآداب المفتي وآداب القاضي وآداب المحتسب àti bá gbogbo tó ń kà yẹn lọ ó ti yé sẹ́pọ̀ yìí báwọn آداب القاضي. والشهد هنا في الآداب العامة لما يسلك الطريق التعلم الشرعي. wọ́n ní nǹkan kan wá níbí báyìí ìṣesí tiwa láàyè yìí òun ni pé a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ṣe pé ọjẹ́ ẹ̀kọ́ gbogbogbò èyí tó ṣe pé àwọn tán bá láwọn ń wá ìmọ̀ tí wọ́n bá láwọn ń wá ìmọ̀ wọ́n gbọ́dọ̀ máa lò ní gbogbo ibi tán bá wà. وقد كان العلماء السابقون يلقنون الطلاب في حلك العلم آداب الطلب wọ́n ní àwọn àfá àwọn àtọ́jẹ́ ní ìsíwájú tán bá ti wà láàyè ibi tí wọ́n ti ń se halkọ̀ tí wọ́n ń se wáàsí wọn a máa kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn wọ́n máa ń kọ́ wọn ní àwọn ẹ̀kọ́ èyí tó ṣe kí ọyẹ kọ́ máa kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan kó ní wọn máa kọ́ wọn. wà á dọ̀rọ̀ tó kọ́bọ̀rọ̀ ákẹ́rì fi fi báàdì xalakọ́ tẹ̀lẹ̀ ẹ̀mí fi masjidi nabawi bàbá yìí ní àwọn báwọn ṣe kéré màá yìí níjọ́ náà lọ́hùn-ún àwọn sì bá information kan nílẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ nígbẹ̀yìn àwọn ìgbà nípa ọ̀rọ̀ pé àwọn àfa ẹni síwájú ni wọ́n máa ń kọ́ àwọn èèyàn ní àwọn ẹ̀kọ́ tọ́wọ́ ẹ̀kọ́ bá ẹ̀kọ́ ní wọ́n máa kọ́ wọn ní wàásí àbí tán bá wà àbí tán ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n máa kọ́ wọn wọ́n ní àwọn mọ̀ kan táwọn táwọn táwọn ṣe kéde táwọn gbọ́ information parí èyí tó ṣẹlẹ̀ nínú mọ́ṣáláṣí ànábìwá muhammad صلى الله عليه وسلم إذ كان بعض المدرسين فيه wọ́n ní pé torí pé àwọn apá kan náà wọ́n apá nínú àwọn tí wọ́n kọ́yọ̀ nínú mọ́síláṣí ànábì tó bá dé mọ́síláṣí ànábì ní madina àbí mọ́síláṣí alharamaki ní maka wọ́n máa rí oríṣiríṣi àwọn àlàkọ́ọ̀tọ̀ èlìmíyà káàkiri orí táwọn èèyàn máa àfọ́ oríṣiríṣi ń láàárọ̀ ń nírọ̀lẹ́ ń bẹ lálẹ́ oríṣiríṣi àpá ló ká káàkiri o lè mọ́tì rìn láti bíbà yìí ṣé ní kẹta mẹ́rin ó tún ra mi ó tún ra fa mi bí gbogbo mọ́sídìrì nàbáwí ṣe fẹ̀ tó ọgọ̀rọ̀ àwọn ààyè ọmọ ara wọn àpá tí wọ́n wà ń bẹ tó wọ́n kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ oríṣiríṣi nǹkan náà ṣe mọ tírètì ẹni tí ọmọ tírètì náwó ẹni tí ọmọ tírètì eh, àwọn pékéwò ó ti ẹni tó mọ̀ tí ti quran kọ́dà ọmọ ayé tó bá lọ olè tó wá ní mọ̀ lọ ọba fẹ́ lọ ọfẹ́ sí gba ìjásà nípa kẹrà àkàtọ̀ ọkà ayé rẹ̀ náà wà ó ti yẹ káàkiri bẹ́ẹ̀. يدرس طلابه كتاب الزرنوجي رحمه الله المسمى تعليم المتعلم طريق التعلم. wọ́n ní ìkànnì àwọn apá tí wọ́n ń wọ́n ní ń kọ́ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ àwọn ọmọ tí wọ́n ń gbọ́ àṣìlẹ́nu rẹ̀ nínú mọ́dásí ní mọ́ kọ́ wọn ní tíra àfáàzàlójí táǹpẹ́ ní kí ni tààlẹ́mùlìmùtàálẹ́ tọ̀rí kò tààlùmí tíra kẹ́yìn náà ká ní kéwìn wọ́n máa ń lò ní mọ́sídìdù nàbáwí níjọ́ òun ládàbí ọyẹ kẹ́ lò àmọ́ nǹkan ní bẹ́ẹ̀bẹ́ káàdé tẹ́ni tó lè rán wa létí ládàbí kan nú rẹ̀ bóyá oní yóò fi rán wa létí ní àbọ̀rọ̀ lásán ọyá o. Kàdílẹ̀. tọ́ ẹni tó àwọn ajínú kan bá mi gbé báyìí wọ́n ní ìnàlẹ̀ mọ́ àlèmà wọ́n tọ́ ní ìbákẹ́lá àwọmà ẹ̀rí àfà àti dókítà àwọn méjèèjì ní láyà sọ̀hánì kí ní kí láhùn bá gẹ́ni láyà sọ̀hánì sàwọn lábọ̀ yóò kẹrẹ ọ̀tí àwọn méjèèjì ò lè se wá fún ọ wọn ò lè gbọ́ níyànjú nígbàtọ̀ ọ̀bá pọ̀ wọlé Ọ kama máa sọ ma wọn kàn máa wọ̀ ọ́ ni pé ń pẹ́ àbọ̀rọ̀rùn ni ẹni tó wò sàpọ́nlé rẹ̀ kọ́ lóun ní ọmọ tọ́ sọ́nà ẹ̀ gbọ́ bá ti pọ́n wọn lé ní wọn ni ìwọ tó ń jagun wà kí ni. àfáà ní ṣe sòwòrò fáàrùn tí ń bẹ lára rẹ o àìmọ̀kan ń bẹ lára rẹ ṣe sòwòrò fún o ń jà fáwọ́ tàbí ni tọ̀bì ìbáwò nígbà tó bá já pé ní ọba jàfa sí ẹni tó fẹ́ kí ni ẹni tí ọfẹ́ tọ́ sọ́nà òwò àti ọ̀yẹ́kọ̀ òwò pẹ̀lú rẹ̀ ó ti yé ṣe sòwòrò fún àrùn tí ń bẹ lára rẹ̀ torí pé àyèmọ̀ká tó gbé débi àrùn ni o àfọwọ́mọ nígbà mi yọ gbọ́ níko tó ló jẹ́ni ọmọ wa lagidi ọmọ wa fojú pọ̀ ọmọ tí ń yóò dùn ọ lóòótọ́ ó ṣe kíni ìyá yakunu níjọ kan wà lọ́dọ̀ alambali ah, rahimahulọ mọ́mú ambali wa ìmáàmù sáfì kọjá yáyá ibùdó màá yìí ní sin nkẹ́kẹ́ ó lọ́dọ̀ ìmáàmù sáfì lọ́wọ́ ọwọ́ ni ìmáàmù sáfì wa ìmáàmù ahmadu wa rí apá rẹ̀ tó kọjá ọba fi ọmọ kéwúlẹ̀ ọba lọ bá apá rẹ̀ apá rẹ̀ sì gun ogun ìgbà kakọjá ó ti yé ọba lọ́dọ̀ tí wọ́n wá sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ pé ó ti wá ní yàrá bọ́ọ̀lù màá yín ni lápẹ́ àá ah, látàárọ̀ ẹsẹ̀ wá dá mi jòkó torí pé ẹ̀rá àfa kan kí ẹ̀rá jákè tẹ̀lé mọ́ kí yẹn lèmi náà kọ̀ sọ́jáde bá wọn o àmọ́ túmọ̀ ń tọ́padà tọ́rọ̀ yẹn túmọ̀ sínú ẹ̀rá lèmi kí yẹn làwọn náà àá àfa wa dé mọ́mọ́ àwọn ọdún dé ẹ̀yà wa ni alátẹ̀kẹ́ ah, wa dá mi jòkó mọ́mọ́ àwọn ó ti yé tó bá rọrùn fún ọkọ̀ dì mọ́ ìró ìbáka káfáàgùn yẹn kọ́ ọlọ́mọ ẹ̀kọ́ àfọ́kọ́ ikú ọlọ́mọ ẹ̀fọ́ àbí ọlọ́mọ ẹ̀fọ́ kí lọ sí kíni lọ sí o tó bá mọ̀ kó ní kéwú kékọ̀ kéwú bó sì mọ̀ kó ní kéwú kékọ̀ sí kíni mọ̀ gẹ́rà wí. mọ̀mọ̀ kéwú kan jáde ìjọ kan àtúráwù àbá mo ti rájọ́ méjìlá lò ọjọ́ kejìlá dé o bẹ́ẹ̀ sì ni ẹ̀rọ omi tí ìfimọ̀ ọmọ kí ó jáde tí máa fẹ́ tíráàbù ìmọ̀ sáwọn ọmọ jáde ní tọ́má jẹ́ àwọn tọ́má jẹ́ senior lọ́pọ̀lọpọ̀ so tí ìbá wá rí senior tí bá rí ẹlòmí tó ti jẹ́ kiri jí mú jáde kó lè kẹ́kọ̀ọ́ torí pé kọ̀sáfíl pàfíl àsìpárí fàwáì ó ti yé wọ́n ní kámsù fàwáì ni so ẹsẹ̀ ìrìn àjò ẹ̀rí ẹ̀kọ́ lóríṣiríṣi ń mọ́ á mú jáde jọ́ ẹ̀ èmi tí mo lọ bì kan tí mo ó ti ní tí mo bá lọ ó jòkó náà ní ọmọ òwà wákàtí mẹ́ta lọ́gbà wà ní wákàtí mẹ́wàá lọ́gbà wà ní ó sì kiri ìwọ̀n ń ta ara bí tó jòkó sí ìṣe kiri ẹ̀yìn wọ́n ti máa bèèrè òun lé ibọ́ yẹ kó tó máa bèèrè tẹ́lẹ̀ pé ọjọ́ méjìlá lò bó ti máa bèèrè òun sáwọn ń ìtara ẹ̀hán àmọ́ nítorí pé a ti máa bèèrè kò lẹ́kọ̀ọ́ àwọn náà fi ṣe orúṣe kiri àfi bá a lò àmọ́ gbọ́dọ̀ àbá máa yọ̀nà lọ́n pé ọ̀padà lágbára sí láàrẹ ẹni ọ̀la ọ̀yẹ ká ti kí n ti pariwo mọ́ dáadáa jù báwọn lọ kí n tó wá délé kí wá tọ̀rọ̀ rẹ̀ sí kí n tẹ̀sí rẹpẹtẹ láàrin àwọn èèyàn pé ọmọ lẹ́kọ̀ọ́ kò ní dáadáa ó wá bínú àṣírí rẹ̀ padà wá tú dáadáa ó ti tó tọ̀ pé aburú ńlá kan wọ́n máa dáyà tó bá mú yàn lọ́bìkan ni wọ́n kàn máa wíṣẹ́ àsìkò yàn wọ́n ní dáyà lọ́wọ́ ó ti yẹ tí bá bá pẹ́ dọ́bà yẹ́ ma ní aláwọn ah, ti pọ̀jù mọ́dá wọn ló ń jàre aláwọn ti pọ̀jù àwọn tí wọ́n wá ń wà mẹ́ ní sọ fún mi sẹ́kọ́mọ̀ yẹn ò ní ẹ̀kọ́ kò ní ládàbí rárá ẹwà àwọn àpá sọ́yà abúlé màá yìí ni wọ́n sọ fún mi kò tí ní níyàwó jọ́nà náà ah èmi náà ti dàgbà wọ́n sì bàbá sọ̀rọ̀ sí mi báyìí sí ọ̀rọ̀ kọ́ ni ìmọ̀wá àwọn olùsọ sí yáyá fún mọ̀yìn ẹ̀dá kò sọ̀rọ̀ kọ́ ah, èmi náà ti dàgbà ó gbọ́dọ̀ wọn kàtọ́ mi dàgbà níjọ́ bá anábì sọ̀rọ̀ sí níjọ́ tó ṣe súwùlà anábì sí àbúbákiri anábì sọ̀rọ̀ sí gan ọ̀rọ̀ yẹn débi pé umaru ó fi kúnlẹ̀ hàn ní ibi ibi anábì wa muhammad sọ̀rọ̀ láàrin wasan ṣé umaru dàgbà ń jọ́nà lọ́wọ́ ọkàn sí sóòlù àwọn dábì sí kíni sábùbá kiri tó jẹ́ pé sálàfù rẹ̀ lọ́jọ́ ní ẹ̀sìn yìí kí mo pé abákiri kọ́lọ́kọ́ lẹ́sìn o ọkàn jẹ́ sálàfù rẹ̀ nídìí ẹ̀sìn yìí anábì bínú sí umaru yìí nìyí ṣé umaru ti bímọ jọ́nà lọ́wọ́ ọ̀rọ̀ yìí mọ̀dínà ọmọ ti tẹ̀lé umaru ti bímọ láti mẹ́ka àní ìbílẹ̀ bímọ ẹ̀rí nu wọ́n náà wà tó ń gbé ẹ̀rí nu wọ́n náà bímọ ìkẹsàmọ́yé kéré yáyá bùnùbà yìí nìyí níjọ kan nìyẹn àwọn èèyàn dé ọ̀dọ̀ rẹ̀ wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ẹnìkan wọ́n sọ pé ìsì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ wọn ní sùn lẹ́yìn òun ìsì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan wọ́n bá pé ìwọ yáyá bùnùbà yìí ó kí ló dé táwọn èèyàn bá wá láti ìlú wọ́n tráfù wá wọ́n fò gádà wá sọ́dọ̀ rẹ̀ wọ́n wá kẹ́kọ̀ọ́ ọmọ ń bínú sí wọn tó bá ṣe nǹkan fún ọmọ ń bínú sí wọn ó ní ah, ń bínú sí wọn ọwọ́ ní wọ́n sá lọ wọn ní wáde kí wọ́n torí àwọn tó dàgbọ́n alátọ̀dọ̀ rẹ̀ ọba tí wọ́n ṣe nǹkan ọba bínú sí wọn ó ní ìdán hamukọ mítìlùkà ajẹ́ pé agọ̀bí tí wọ́n bá fi lè torí pé òun bínú sí wọn tọ́sẹ̀ kí ni tọ́sà lọ ajẹ́ pé agọ̀bí agọ̀bí tí ẹ̀dọ́ làwọn náà ó ní wọ́n máa kó nílé kéwú lùsú ìkólìkì bó ṣe ń gbé náà nìyẹn lùsú ìkólìkì nítorí pé ọlọ́run ní pé kí n níwà tó kù díẹ̀ káàtún bíbà yóò wá kó lè kí n torí yẹn kọ̀mọ́tíǹsì àjẹ́ pé home ham ọkọ̀ nítorọ̀ka agọ̀ bí tiẹ̀ wọ́n náà gbọ́ lójú ọ̀sán rí jáde bá gbọ́ torí kí mo bínú sí wọn ẹ àfa kẹrin tó sì ń bá àfa wọn lò ẹ òun ọmọ bẹ̀rù láti sí tíra parapara báyìí wájú rẹ̀ torí kó wọn ọ̀fẹ́ kí tíra yẹn máa pariwo sí létí ọ̀fẹ́ kó máa pariwo sí létí kò bá ẹ̀kọ́ mu ẹ wàá mọ tẹ́ǹsì àwọn aṣọ lónìí àwọn ẹ̀kọ́ tó máa sọ fún wa náà bá pé àti ń jù ó dájú pé ẹ fẹ́ ba ọ̀la sàlàbí àjẹ́ nàìjíríà yìí nílẹ̀ káàró jire yìí àwọn ti gba amọ́ṣẹ́ ti wá o pẹ̀lú òkútọ́ lọ́wọ́ ba àti tún àníyàn wa sí báyìí. àwà tún wo dáadáa ẹni fíkú sọ̀gírí wọn kẹ̀bíìrì gbogbo tó kéré àti tó tóbi tábà ti lè kọ̀ máa ti a máa sọ ẹ̀kọ́ tara wa ni ẹ̀kọ́ ti àbí ẹ̀kọ́ tasa wa ni ẹ̀kọ́ ti sẹ̀rí àmú wa ni gbogbo a máa sọ kọ́lọ̀ jẹ́ wa lè gbọ́ èyí táwa náà bá ní kọ́lọ̀ já kọ́lọ̀ já lè máa lò ó torí kọlọmọsá tó wá sí náà ẹ̀hẹ́ فعسى أن يصل أهل العلم هذا الحبل الوثيق الهادي لأقوم طريق الإمام بكر أبو زيد ó ní ó ṣeéṣe kọjá sí pé ní okùn tó yí ìrí tó sì jẹ́ okùn tí ń tọ́ni sọ́nà lójú ọ̀nà tó dáa jùlọ tó jùlọ ó ṣeéṣe kókùn yìí kọ́ àwọn àfò ní mímọ̀ ìyẹn ni pé tíra tí mo kọ yìí ó ti ti kọ́ dọ́dọ̀ àwọn onímọ̀ kí wọ́n rí ẹ́. فيدرج تدريس هذه المادة في فواتح دروس المساجد. wọ́n wà á mú tíra yìí ó ti rí ìmọ̀ kọ́ tíra yìí ìmọ̀ kọ́ tọ́pìkì tí mo kọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n padà wá fi sínú abẹ́ àwọn ẹ̀kọ́ àkọ́kọ́ tó wọ́n kọ́ máa kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ó ti rí nínú mọ́sálásí tó máa fẹ́ kọ́ ẹ̀ mọ́sálásí nínú ẹ̀ fáwọn kọ́tọ́ ọkọ̀ máa kọ́ ẹ̀ òun ni pé àdáàbò táwọn èèyàn máa fi bá àwùjọ lò tó fi bá ìmọ̀ lò tó fi bá àfá lò tó fi bá tíra àdán lò fún rẹ̀. Nàá. Wọ́n fi mọ̀wáàdì dẹ̀rọ sọ́tì ní Vọ́míyà. Kọ́dà yóò tún jẹ́ nǹkan táwọn àfọwọ́kọ́ máa lò nínú àwọn àwọn tọ́píkì tí wọ́n mọ̀ kọ́ nílé àwọn ilé ìkẹ́kọ̀ọ́ àyíkẹ́kọ̀ọ́ tó jẹ́ ti àwọn ti nìzọ́m báyìí ìta ń kọ́rù eléyìí wọ́n mọ̀ fi síbẹ̀ ipò láàrín àti àti bẹ̀rẹ̀ sí ní wọ́n kọ́ àwọn àlè ìdáadé gbogbo ẹ̀pá àwọn èèyàn ti ẹ̀ lò bóyá padà chẹ́ǹgì tíra yẹn ni táwa èyí tí ó pilẹ̀ jù báwọn lọ́gbọ́n wa torí báwọn èèyàn lò àwọn àdáyé láàrín àti bẹ̀rẹ̀ àbá yìí ni pé àwọn ro kan pé ó ṣeé ṣe kí tíra yọ lọ́dọ̀ àwọn àpá kí wọ́n sì máa fi sínú ẹ̀kọ́ tí wọ́n máa kọ́ àyàn mọ́síláṣí àbí ìtọ́ máa kọ́ àyàn lékewu. wọ́n láwọn ṣe rúrun kan pé kọ́lọ́wọ́ ọba kó ṣe tíra yìí ní in tí ó ṣe lẹ́kùn oore láti fi ta àwọn èèyàn jí àlá ìyá ìhàdì ìlẹ̀mọ́ta alẹ́tì ìtọ́ àdìbò tọ́ ọ̀lẹ́bà wọ́n láwọn rúrun kan pé kọ́jọ́ pé tíra yìí ọ̀jẹ̀ tí ó ṣe oore tí ó jẹ́ ti ilẹ̀kùn oore tí ó mọ̀ ta àwọn mùsùlùmí jí níbi ìmọ̀ iye ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ táwọn sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ níbi ìmọ̀ iye yẹn ni pé táwọn èèyàn máa kọ́ ẹ̀kọ́ nípa àdáàbò tọ́lébùlẹ̀ ìlìmì ẹ̀kọ́ tó yẹ kọ́ máa ẹ̀kọ́ ní láwùjọ tó gbé pé ẹ̀kọ́ yìí wá ní tán máa ń kọ́ ní ẹ̀kọ́ yìí ni ó máa àdábọ̀ máa kẹ́kọ̀ọ́ tí èèyàn máa ń kọ́ mọ́tà tá ń kọ́ lọ́wọ́ yìí òun ní ìsìnkiri yọ́ ma jọ ma kẹ́kọ̀ọ́ yọ́ ma kún láwọn tó yẹ kó ní gbogbo nǹkan yọ́ ma rò pé kò sínú súnà yìí sí ìbẹ́nu kiri ìbẹ́nu súnà àwọn oníbílì à ń se àṣejù àwọn àṣe kíni àṣe ètò àṣe ìjó ìkánná àwọn bá yín sọ̀rọ̀ jò ní ipò bàtà àti wà lékeu bó sì rí lọ́dọ̀ gbogbo alẹ́ lò pàṣípàṣúnà ìtàn àárín ìkàyẹn olóòwò wá ṣe kí nígbà rẹ ti ẹ̀yìn kan nínú tí máa sọ̀rọ̀ ìlọ́wọ́ ní àbáyé sọ ó nígbà tó fi wà ní kéw nínú àwọn afáyé ni o ó ní owó àwọn kan sí mùdírù jọ yẹn mi ó ní mo sì ń kọ́ òun lẹ́kọ̀ọ́ ni àmọ́ òun òun ni kí làwọn kan náà tó ń gbájókòó wájú mi báyìí òun wá gbẹ́sẹ̀ lé ara mọ́ wá ní gbẹ́sẹ̀ kalẹ̀ ìyẹn gbẹ́sẹ̀ lera wọn wájú àfáàyàn wọ́n èwo ni wàhálà ní sí ní gbẹ́sẹ̀ kalẹ̀ kódà wájú òbí rẹ ọgbọ́n ọmọ gbẹ́sẹ̀ lera wọn kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀lẹ́kọ̀ọ́ àfáà rẹ jókòó wájú rẹ ọba bẹ́ẹ̀ni tó di gbogbo nǹkan náà ni kọ́wá lóun fẹ́ síbẹ̀ níwájú òbí nǹkan gbọ́dọ̀ sí kiri tòbí tún lágbára bí tààfà lọ o ṣùgbọ́n ọ̀gbọ́n dán o ó ní àbíyá mi kún ọmọ rìn lọ kájọ ọmọ rìn lọ kún ọmọ aṣáájú mi mà wá tarí wo sẹ́yìn pé padà sẹ́yìn ó ní kàyẹn nígbà mi wọn wàhálà ti pọ̀ jù sí ilé ìfẹ́nu súnà ni dípò mo wá bá wí ó ti yé ó wá padà fẹ́ máa èmi ìlú kan sọ ọ̀gá yẹn fún ó ti yé ó wá padà fẹ́ máa wà tí ọ̀rẹ́ kó wù ṣẹ́bọ́n òkè tó wá jẹ́ pa bá láwọn tó da láwùjọ ni àwọn àpá àjọrọ̀ lọ́wọ́ wá ní tí wọ́n já wọn àpá nílé ké wọ́n á sí kéni wọ́n á tún gbé láwùgẹ wọ́n á bá wí wọ́n tún wọ́n fún wọ́n ẹ̀ pàà rẹ̀ wọ́n ẹ̀ pàà rẹ̀ lérí wà ní so ọlọ́run kan padà kárara pẹ́tọ́ nǹkan yẹn pa àwọn àṣọ́ọ̀bù èmi ò léyìn sọpọ́tì mi jọ́nà lọ mo dẹ̀ sọ pé alẹ́ ẹni tó mọ̀ yín wà tí ọ̀dà sáà àbí tabatirẹ́ ni ti ń kọ́ wa tá a sì ráwọn ni ti ń kọ́ wa yẹn kọ́ra kò bá tiẹ̀ mọ̀ pé ẹgbẹ́já ìlú lòun ọ yẹ kó ṣe kíni kọ́ àlámà ni àbí àwọn aráwọn onímọ̀ ó ti já ìlú ń ṣe bí já ìlú aráwọn onímọ̀ wọn ò ṣe kíni wọn àlámà rẹ̀ tún rẹ̀ ni tí ń àlámà rẹ̀ wọ́n tún ṣe kíni wọ́n kà tọ́ ara rẹ̀ kó ti láṣẹ jù ọlọ́run ti wá aṣọ nínú àdórí mímọ̀ lónìí gbàtọ́ jáde ọwọ́ àdìpín á àti láwọn àbáwọn wá ń jọ sí àṣí ara ẹ̀sìn ni àṣí gbogbo ẹgbẹ́ ní tíra nígbà tó jù rẹ̀ náà tó tíra kọlọ̀bà sàlẹ́kọ̀ àlùbáríkà rẹ̀ so torí ẹ̀ ni pé já ìlú lẹ́yìn pírẹ̀mù ní ni pé àwọn afọ́ aláwùjọ wọn sí kẹ́ni wọn support wọ́n dẹ̀ mọ́ wọ́n fò lórí ẹ̀yẹn pamọ́ àwọn ó sì máa sọ ń bẹ nú ẹ̀kọ́ pé tí wàá bá rẹ̀ bá jáde lọ tí wàá bá jẹ́ kẹ́ni wọ́n jáde lọ mọ́ rìn lẹ́yìn apá rẹ̀ tó bá jẹ́ pé lọ́sàn-án rẹ̀ bá wà mọ́ rìn lẹ́yìn kẹ́ni àmọ́ tó bá jẹ́ pé lálẹ́ ni rìn níwájú àpá rẹ̀ rìn níwájú àpá rẹ̀ kí ló fà ní pé táburú bá ń bọ̀ ìwọ lọ́sẹ̀ yẹn ni lọ́fà yàgbá. ẹ ẹ ó fi já ìdí ẹ ní ó ti yé ọlọ́jẹ́ ẹgbẹ́ ó ti wọ́n wò pé èmi wá lè kí n bèrè kú ẹ gbọ́dọ̀ gbà pé bó ti yẹ kó rí nù ẹ gbọ́ mi yé wọ́n òun ni pé àǹfààní yẹn láwùjọ ó ń bẹ́nẹ́fìtì àwọn èèyàn lọ́wọ́ ìwé ò tí ìgbégbòkọ bẹ́nẹ́fìtì àwọn èèyàn àbí àǹfààní yẹn wúlò fún àwùjọ ju wọn lọ kí nǹkan ṣe àǹfààní yẹn lásìkò yẹn ó dáburú fún wọn mọ̀ ju kó ṣe wọ lọ bẹ́ẹ̀ ni àgbẹ̀ kọ́ àwọn ọmọ ìtàṣí fún àwọn olówó ṣe fún olóṣèlú ká ní ìbẹ̀lú ẹ̀sìn wa bẹ́ẹ̀ bó tẹ̀jẹ́ pé kò ní délẹ́bù irú ìta sọ yìí àmọ́dẹ̀ ni wọ́n tàwọn afá ti mú ọmọ ráwọn sọ hábà tó mọ sọ pé fìdáàkà omi wàhábí yá rọ̀ṣù lọ́wọ́ abẹ́fì ń bọ́ ni pèrè ànábi ẹni tí ọba se mi ẹni tí ọba sí ọ kó sì ìyá mi kó se kí ni kó sì bàbá mi kó sì mi náà wọ́n yàtọ̀ kó sì rí ànábi lọ tí wọ́n ọ̀kan ní délẹ́gùn yẹn kò ní jẹ́gẹ́ ni ní délẹ́gùn yẹn nínú àníyàn tẹ̀mí tí wọ́n máa fi ń ṣe torí kọ́kọ́ bá gbé gìràgà torí káwà fáà mi náà nì nítorí kọ́kọ́ ó lè tètè gbé gìràgà fún kọjọ rẹ̀ lójú yóò wulẹ̀ yóò yà sí kíni kò tiẹ̀ ní fẹ́ jáde nígbà táwọn ọmọ kí wọ́n tẹ̀lé àmọ́ kọ́mọ kí wọ́n tẹ̀lé ọ ní orí ń bẹ́ ń bẹ́ ju kọ́mọ tẹ̀lé ọ lọ. one orí àkọ́kọ́ ni pé yọ kẹ́kọ̀ọ́ tó bá mu jáde so ni pé ìtẹ́ríbọ́ ọmọ wà fún láti bẹ̀rẹ̀ láti tẹ̀lé àwọn ọ̀bọ̀n ẹ̀rìn àwọn ẹ̀kọ́ sì lọ́kẹ́kọ́ láti bẹ̀ àwọn ẹ̀kọ́ sì kí ni lọ́kẹ́kọ́ láti bẹ̀ àmẹ́bí àwọn ẹ̀sìn kele kan láti fi mọ́mù jẹ́ kí gbèrè àgọ́ wọn náà kan bá jẹ́ pẹ́ni ọmọ kí ó tó bá tó mi lọ́jọ́ orí ni yìí nìkan sì kí ni kọ́mọ rìn àjọmọ rìn lẹ́gbẹ̀ẹ́ ara wa àwọn mọ̀ sàájú mi tó bá jẹ́ pé kò tó mi ó ti yé tó bá jẹ́ pé ọmọ rìn lẹ́gbẹ̀ẹ́ mi so láti fi yọ so àwọn tó bá pọ̀ àwọn yòókù lè mọ rìn lẹ́yìn kẹ́ni kọ́ mọ rìn lẹ́gbẹ̀ẹ́ mi so pápá jùlọ tó bá jẹ́ pẹ́ni tó súnmọ́ yẹn tó ti dàgbà so kọ́ mọ rìn lẹ́gbẹ̀ẹ́ so that ìyẹn ni kò ní bí ó lè tètè bí gbèraga lóòótọ́ ẹgẹ́tẹ̀ ó lè tètè gíní ó lè tètè bí gbèraga àmọ́ anábìnrin ti máa ń jáde ní

وتسلك به الجاد في آداب الطلب وحمل العلم àfààní mọ́dà yìí ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ yìí yẹn ni pé mọ́dà yẹn pé tọ́pìkì tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó máa wá ń rìn pẹ̀lú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ojú ọ̀nà tó tọ́ níbi ìmọ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ bá ṣe ń wá ìmọ̀ yóò sì kọ́ wọn yóò rìn pẹ̀lú wọn lójú ọ̀nà tó tọ́ wọ́n lẹ́yìn obìnrin ẹjọ́kò ẹjọ́kò tọ́ yóò sì máa ṣe kí ni yóò máa rìn pẹ̀lú wọn lójú ọ̀nà tọ́tọ́ láti níbi ẹ̀kọ́ tó yẹ kí wọ́n fi gbé ìmọ̀ lọ́wọ́ gangan ó lẹ́kọ̀ọ́ tó yẹ máa fi gbé ìmọ̀ lọ́wọ́ jẹ́ fún ọlẹ́ ọ̀kan nínú mọ́dájú sálábí ni pé àrùsùn lọ́wọ́ jama'a ó ti yẹ ìrọ̀bù náà sàmínsì gáàrí lè ilmi kọ́bùlà kìbárì a máa ń rí àwọn èèyàn láti ibi kékeré ìmọ̀ tóbi di kéde tóbi di ńlá ọ̀rọ̀ abẹ́ sí wá àti fáwọn èèyàn wá lọ gbé mi tó ga O lẹ́kọ̀ọ́ téèyàn fi ń gbé ìmọ̀ lọ́wọ́ nù alẹ́ àbí tọ́lẹ̀ ó ní ẹ báwọn èèyàn sọ̀rọ̀ òkò gbogbo nǹkan yìí ẹ̀kọ́ tí yóò fi bá máa lò náà ni ọgbọ́n mi náà. wà á dàbí máa ẹ̀ náà àtẹ̀kọ́tọ̀ gbọ́dọ̀ ní pẹ̀lú ara rẹ̀ gan fún rẹ̀ ìwọ́tọ̀ bẹ́rẹ̀ kọ́ lẹ́kọ̀tọ̀ gbọ́dọ̀ ní ẹlòmíì ọlọ́run sì mọ̀ léwọ̀ fún gbà tí ó lẹ́kọ̀tọ̀ yẹ kó ní àsìkò tí fi ń rojọ́ pàṣípò tó fi ṣe kí ni tí fi ń tọ́tíra lọ àsìkò tí fi ń sùn ó yẹ àsìkò tí fi ń bísí pẹ̀lú kí ni ṣẹ́ra lọ ó gbọ́dọ̀ mọ̀ kí àti má ti kéwọ́n tán lágbo báyìí ṣàgbo báyìí àsìkò báyìí máa fi sinmi àsìkò báyìí máa fi tọ́tíra àsìkò báyìí máa fi ṣe báyìí àwọn ẹni tó yẹ kí n máa bá rìn nìkan yẹ kí n máa bá àwọn ẹlẹ́yìn rìn ẹ́ ọgbọ́dọ̀ ọmọ gbogbo yẹn eléyìí gbọ́dọ̀ bá rìn lónìí táwọn bàbá wa ń kọmọ kí ó ṣàkíyèsí pé mọ́ bá alágbájá rìn mọ́ ti kí ni nọ́mbà alágbájá rìn wọ́n ní sọ̀kúsọ làbá yẹn sọ wọ́n lọ níbi díà ni ẹ dákun sí ọba pé àbá àkọ́bá ní pé lágbájá tí ìròyìn rẹ ti wọ́ ẹ gbọ́dọ̀ bá ṣe sọ níbi díà làbọ̀ níbi díà kọ̀ nítorí ayé ọ ní ọsọ o wàláhùn súnmẹ̀ nílọ́rùn lágbájá ìròyìn rẹ ti wọ́ má ba a ṣe onísúnà ni wọ́n á torí ẹ̀ wọ́n pè wọ́n wọ́n pa wọ́n lóyún bídíà lónìí lóní bá wọ̀nyẹn ṣe. lópin ìgbà tó jẹ́ pé alẹ́ ọlọ́wọ́ ọba tẹ́ni yìí ìròrí wọ́ ẹni tó fẹ́ kéwù yìí tí ń kọ́ òyìn kó lè kéwù yìí ń kó lọ́ta ṣe kíni ń wọ́ fún yẹ ká fún. jẹ́rìí sí i otu ihe yé ya zuru mọ́ yọ̀kàlì anábì ní ọmọ nìyàn yọ ya rẹ̀ bá esi se ìwà ya máa wù ní ọmọ òun kẹ́ni kọ̀ọ̀kan yọmọ ní tó sèkéli tí ọba rí gbà tí wọ́n wá lójú mẹni tó bá rí àfa rẹ̀ wá lójú mẹni tó bá rí wá lọ́mọ sèkéli mọ́ bá rí sábà sì wí ẹ sọ̀rọ̀ náà ìgbà tí ọlọ́wọ́ bá kan ìtìgá alifíṣìnà wọn tìgá àtàwílì kùránì ló sọ bẹ́ẹ̀ kí náà níbi wíwọ aisha ó ní tẹ́bá ti ráwọn èèyàn tí wọ́n tẹ̀lé tó rújú náà kùránì ó ní kíni ẹ̀sọ́ àwọn èèyàn kíni fàdàrú òhun ẹ̀sọ́ra fún wọn ẹ̀sọ́ra fún wọn látara pé ẹ̀sọ́ra fún wọn náà ni ẹ̀sọ́ àwọn èèyàn lára fún wọn ẹni mi lè wá lè fẹ́ jẹ́ zọ́yìí kó wá ní pé ṣe tó bá rújú nù kùránì lọ́nà العبرة بعموم اللفظ لا بخصوص السبب múrùkú tá sọ yí báyìí ṣé tí wọ́n bá rí rẹ̀ tí ń bá obìnrin kóbìnrin rìn ẹlẹ́hà tó ṣe pé kọ̀ rẹ̀spẹ́tì ọkọ rẹ̀ só ní kó mọ bá rìn ẹ dáhùn náà àbí wọ́n bá rí ọmọ rẹ̀ tí ń tẹ̀lé ọmọ ẹ̀ta ọmọ tí ní abẹ́ni tí ròrì rẹ ti wọ́ tí ò ní rẹ́spẹ́tì só ní bá rìn ọ yẹ kó lè mọ̀ pé táfà bá sọ wọn náà ni tí o bá ti sọ lẹ́yìn ìfẹ́ nu wọ́n wà alamada alanahaji sahi ń bẹ̀rẹ̀ lórí ọ̀nà tó ni wọ́n sọ ní ẹ̀yìn tẹ̀ ń sọ̀rọ̀ yẹn ẹ̀ múlẹ́kọ̀ọ́ ẹ̀ sì tẹ̀ ìfẹ́ ló fi sọ̀rọ̀ torí pé tẹ̀sí kílẹ̀ ni láwùjọ àwọn yorùbá wọn ò ní tíra ní àmọ́ ní làkàì àbí wọ́n mọ̀ ní pàbà lágbàjá rìn ẹ̀rẹ̀kù tó bá bá járin yóò gẹ́gẹ́ ní ló ń jẹ̀bẹ́ àwọn àìsàn lónìí ẹ máa sọ fọ́nà pé ẹ̀dá ìsọ̀sọ́kúsọ ni ẹni taari pé àìmọye ọmọ ló ti lọ́fà ló ti ló ti export jáde kó nu leke pẹ̀lú òrì rẹ̀ tó wọ́ àbí export lọ́gbàlẹ́ mọ́ pé ọ export wọ́ kó leke pẹ̀lú òrì rẹ̀ tó wọ́ ó sì wà nu leke ó ti jáde tẹ́lẹ̀ kí ó tó tún mẹ́mọ́ ẹ́sìpọ̀tì wọn jáde ẹ wá ní kọ́ mọ́ bá rìn ìwọ ṣe bẹ́ẹ̀ jẹ́ bàbá nílé kí nílé o ìwọ ṣe bẹ́ẹ̀ bára kàlá òfin má ṣe bẹ́ẹ̀ àwọn ò ní ṣe ti rí ọmọ tábà ti ní kọ̀bọ̀rọ̀ ṣe kan yẹn tó bá ti ṣe á lè máa bá a lọ lè máa lọ má dà wàá ọba ní nǹkan tó fẹ́ sọ gbọ́ torí pé ń tó bá ń ka ìparí ọ̀rọ̀ yẹn. ẹ̀kọ́ tó fi bá fa rẹ lò ọkọ̀ nínú tíra yìí ẹ̀kọ́ tó fi bá ẹ̀kọ́ tó ń kọ́ lọ́wọ́ ọmọdé lò ọkọ̀ mẹ́ẹ̀ kọ́dà àwọn tẹ ẹjọ́jọ́ máa kẹ́kọ̀ọ́ akẹgbẹ́ ó sì rí ọ ní láti ní ẹ̀kọ́ tó fi bá wọn lò ó ti yé ẹni tó nímọ̀ jù lọ kíláàsì ó ti yé ọ̀hún ò ní máa sáré jù lọ tó bá sọ nǹkan nìyí ọ̀kọ́ ti sòwúrò fún torí pọ̀ ọ̀kọ́ mọ̀ jù ọ lọ tó bá ti sùúrù fún yóò nù sí kìí náà ẹ gbọ́ ó ti mọ̀ bọ́ nímọ̀ jọ̀rọ̀ ó jọ sọ̀rọ̀ àwọn tó jó lórí ẹ rẹ̀spẹ̀tì wọn ẹ ti kiri ẹ rẹ̀spẹ̀tì àwọn tó white lọ́wọ́ white lèmi náà ti kiri lèmi náà wọ̀ ọ rẹ̀spẹ̀tì ẹ tó bá jó lórí àwọn dáwọ́lá ni ẹ fún wọn lọ́wọ́ wọn tí dáwọ́lá bá ní jáde ọ̀gbọ̀dọ̀ jáde jòkó mẹ́ o ọ̀kọ̀dọ̀ jòkó mẹ́ ẹlùmí ọ̀lẹ́kọ̀ọ́ dáúlà rẹ̀ yọ́mọ̀ gbẹ́nu sí àìlẹ́kọ̀ọ́ ní jẹ́bẹ̀ tí dáúlà bá ti sàṣẹ́ jù kì í sí bó ṣe tírìtì rẹ̀ nìyẹn wọ́n lọ mẹ́jọ rẹ̀ sùn ní wọ́n fi mọ̀ pé kíni aláṣejù ní dáúlà yìí ó ti yẹn bẹ́ẹ̀ lẹ́yìn obìnrin náà ọ̀pọ̀lọpọ̀ yóò bẹ̀rẹ̀ ní ẹ lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn síwájú yí ẹ lẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn ẹ lẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn ọ yẹ kí ẹ lẹ́kọ̀ọ́ síwájú yí lóbìnrin tó bá ti ń sọ̀rọ̀ wọ́n lè kéré sí yín lọ́jọ́ erí ẹmọ̀ káwọn ni wọ́n sọ̀rọ̀ tó bá ní ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ tó bá dẹ̀ sọ̀rọ̀ fún yín ọ̀rọ̀ gbọ́dọ̀ múlẹ̀ ẹ̀kọ́ lẹ wá kọ́ mi bàyí o ẹ fẹ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ sì fẹ́ kọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì bá ìmọ̀ ẹ̀sìn àtàwùjọ lò ẹ bá wọn lórí yín lò dáadáa àtàwọn àbá yín pátápátá ẹ mọ bẹ́ẹ̀ sì máa dà wọ́n pè ó ti yé ẹ bẹ́ẹ̀ sì kẹ́ni mọ kí omi wà á rà fáà rẹ̀ àbá ẹ máa ṣe ṣe ẹ wà sáré àtàwọn ṣéṣéṣe ṣégbà tí ṣéṣe ti wá rọ̀ ọ̀gbẹ́ àti ṣéṣe wá sáwọn látẹ̀wọ̀ kò bá mú mọ́ni pé torí pé kò stàdẹ́rì ẹgbẹ́ ìgbà tí kò stàdẹ́rì ti wọ́n báyìí sáwàdà wọ́n sọ kò stàdẹ́rì dà ọ́rọ́ àdà ó ti yé ọ yẹ kí wò stàdẹ́rì rọ́pọ̀ fún ọ àmọ́ n ò rí inú kọ̀ yẹ kí wò ṣe gbàmí lè má rí nǹkan ó ti yé ìwọ lọ́yẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ pé kọ̀ yẹ kí ni kò sí orúkọ báyìí ẹ̀gbọ́ ustazin pé ustaz jẹ́ pé ustaz jared ustaz ismail wọ́n níjọ ní ìkan àwọn ustaz àtàtí pẹ́lẹ̀ kéwì tàbí pẹ́lẹ̀ kéwì dáadáa wọ́n ní ẹnìkan wà kánjọ ní ẹnìkan ń ustaz àyẹn ó pè ní umar abdullahi Ustaza àyàn wàá gbọ́ ọmọ akẹ́kọ̀ọ́ náà wàá tó ṣe kíni òun náà wàá ní umadola ṣé pàtẹ́nì kan ti pè ní umadola ẹ kó ọlọ́dẹ kíni. ẹnì yẹn náà wàá ṣe é fún wọn ustaz àyàn wàá ṣe é fún wọn àwọn obìnrin ti mọ bí mo ṣe sọ̀rọ̀ yìí wọn ọmọ ẹni tó ṣe nǹkan yẹn wọn ti mọ ustaz àti sọ̀rọ̀ tó ti yé ọwọ́ àdáhùn àgbà tó tó pẹ́ kíni ustaz bó ṣe yẹ kó nínú ọkọ̀ ọlẹ́kọ̀ọ́ nù ọ̀gbọ́n lóòótọ́ wùsàwùmọ́dù eh, láì náà ló kọ́ mi àmọ́ láàyè yìí wùsàzà ni mò ń jẹ́ tí má dé tààrà kíní máa jẹ́ lọ́dọ̀ rẹ wùsàzà ẹni tí ìkọ́lẹ́kọ̀ọ́ ló lè ni umadula gbogbo àwọn àpá ìmẹ́sẹ̀ wá sí nìyẹn bó ti gbọ́dọ̀ sí pẹ̀lú wọn nu wọn á sọ pé eh, kódà lẹ́kọ̀ọ́ só ti àpá lásìkò tó tọ́wọ́ alẹ́kẹ́ zọ́ọ̀dì ọdún kìíní ó ti yé wọ́n jẹ́ àpá lásìkò tó gẹ́gẹ́ mi tí wọ́n lè kẹ́ wọn ò sì kọ́ wọn dàárọ̀ yìí ustaz tó ọdún na wọ́n gẹ́gẹ́ mi náà máa ń pè wọn ìyẹn náà ẹ̀kọ́ ni so ẹnu mi kàn tí ẹ bá ti wọra yẹn ó lè má rọrùn lọ́pọ̀lọpọ̀ àmọ́ tó bá bá wọra yín ní yẹn dájọ́ ẹni ẹnu ti mọ̀ pé ìwọra wa ló ti wa ráyìn náà sọ ẹgbọ́n tí mo sọ báyìí nísìnyí ti fẹ́ dọ̀rẹ́ sọ̀rìn àáfàá ti ń bẹ́ lé kí ó lọ́wọ́ tí ọ̀kọ́ lẹ́kọ̀ọ́ rárá kí ló máa pè é ustaz kọ̀kọ́ lẹ́kọ̀ọ́ rárá kọ́ wá nígbà tẹ́mi ọ̀kọ́ lẹ́kọ̀ọ́ nísìnyí ọ̀hà ni ọ̀rẹ́ pè mí ọ̀hà ni àmúmúsà gbẹ́ndọ́rẹ́ kí mi kọ́ lẹ́kọ̀ọ́ ó ní kí ni ọ̀yẹ̀kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó ṣe kí ni kọ́ dùn tí ọ̀bá gan lẹ́gọ́ nínú òun náà ní ládàbí òsì kíni ọlọ́ni látọ́jú àlejò àkùnkàdọ̀ ayé rasul àbí àìkò lè kọ́ àmì ẹ̀ṣẹ̀ wa ọ̀sì látọ́jú àlejò àkùnkàdọ̀ ayé rasul bẹ́ẹ̀ sí ń pèrè ayé mẹ́pà náà bíbẹ́ ẹ̀kọ́ nìyẹn bọ́bá fẹ́ pè aṣíwájú rẹ̀ ó pè pẹ̀lú kíni làwọn ya rasulallah ọlọ́ni iná lẹ́dínà ìrọ̀dúnlẹ̀ kàmí wọ̀rọ̀ ilẹ̀ ojúrọ̀t akitaro nílà ká ìrí ọ̀fà mú wọ́n á pe àfá rẹ̀ ní àbúrò àdọ̀lá àbíọ́mọ́ àdọ̀lá gustaf tó bá ti dé ẹ lọ mú ẹ̀kọ́ ìmú ẹ̀kọ́ ó sì pàtàkì ó sì pàtàkì wá ní kíni ah, eh, ah, ìbọ́dún kan náà lọ fi sílẹ̀ wa ó ti dà pa lásìkò tí wọ́n ti kíni tó wà ní kéwú ara àtẹríba nìyẹn ìmọ̀ràn ìpọ́dún kan náà lòbí sínú wájú kójọ́ kan náà ni ó ṣe kíni ó ti dà fà kí ló máa pé ustaz ká ní ṣèkì lẹ́sìn pé wọ́n gbọ́dọ̀ pé ṣèkì ní ustaz mọ́ kí ló máa pè wọ́n ti di sheikh ìtọ́ bá àwọn ọ̀run ẹni tí ọba wa mọ̀ pé wọ́n lójú méjì wà pé wọ́n ní kíni yọkùn wọn ní ustaz ìmí tó wá gọ̀ tó wá fẹ́ pè mí níta yọmọ kọ́dà pẹ̀tẹ̀ lọ́mọ ó tí ń sọ pé ọ̀gá lójú mi báyìí ọ̀gá ń bọ̀ ó sì wá kù kọ́ ọ̀hún kọ bá mú lójú kò sì bá mú lẹ́yìn ìbẹ̀rù fún ọ kó o pe àbá rẹ pẹ̀lú orúkọ ó pẹ̀lú àwọn orúkọ tábà ń ọmọ ẹlẹ́nu àwa ìyẹn máa ń rẹ̀ ni ẹni tó bá dàgbà ẹni tó bá ga ni ó kọ́ ẹmọ ìmọ̀ fún yẹ jẹ́ kára tó wí ìwọ bá yẹn kọ̀ gbọ́dọ̀ sékiri wí ọ̀gbọ́dọ̀ wí ìwọ bá yẹn wí. ustazin náà wà dáhùn dáhùn ló ṣe fresh ni la tó bá ti kọ́ mọ̀ pé ṣàbúrú. tó wá tó gbọ́ mùsàlẹ́ lọ́nu rẹ̀ ọkà mi mustaf ó ti yé ọlọ́run ṣàtúnṣe wa o ó ti yé ẹ̀kọ́ tó fi bá síra rẹ̀ lò ọkọ̀ ọ̀ṣun pàtàkì àti kíni àti àwọn ẹ̀kọ́ tó fi bá àwọn èso tí ìmọ̀ mú wá fún ọ tó fi bá lò wàhákàdá fi mọ̀rọ̀ ilẹ̀ àyàtìlẹ̀ ìlú báyìí ló sì máa mú gbogbo àwọn ẹ̀kọ́ yìí gbogbo àsìkò tó bá fi kọlọmọsá sí lọ́rọ̀ fún wa iṣẹ́ alátàánà láàdó báyìí nítorí àsìkò tó bá di oṣù tí ń bọ̀ kọlọmọsọ àgbà náà lọ a pariwo kan dé mà a sì wọnú díẹ̀ nínú tọ́pìkì yẹn gangan kọlọmọsá sí wọn lẹ́nu rẹ̀ subahana kọlá ọmọ wa

má fi sọ àrídà ní sáà ọ̀sọ̀ yorùbá àbíkà ẹ̀sọ́ báwọn náà ó rí yín ẹ̀sọ́ tani náà. ta ló ní ẹ máa lọ ẹ ustaza ọ̀rá náà. Náà. Àwọn fẹ́ pé àwọn àfáà ayé pé àkókò àwọn ìṣẹ́ àbá àjọjẹ sí wa náà ìsọ pé kò tọ́ lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ pé à ní pé kàmá kàmá kò rẹ́ ní ọ̀rọ̀ direct ó kọ̀ tó bá jápa léjò fún wọn lẹ́lò. wọ́n bẹ̀rẹ̀ pé a ta méjì ọwọ́ yẹn láàrin àwọn àpò omi súnmọ́ rẹ̀ irú àwọn àpò omi bídà àwọn ọba ẹni yìí àbá àwọn omi bídà ní pé ẹni tó fún wa ń sọ àwọn òṣèlú bá pípọ̀ wà lọ ó ti kọ̀wé ó ti wá ó jẹ́ kó tiẹ̀ tó wá da alábùkù apá náà ló rẹ̀ yẹn ti jẹ òwúrọ̀ ẹ̀ ló sì pèsè wa ṣé àwa nìdí máa fi lóko ìtàkùn sí àwọn ìwà ní àbí ìmúlẹ̀ká àbí ìmúlẹ̀ká ẹwà ó ti wá pa kúrò láàárín àwọn onísúnà. ṣé àwa náà ah, ọlọ́mọ àṣẹ tó béèrè lẹ́sàn dáadáa ah, wọ́n ní pé ṣé láàrin àfó onísúnà nìkan lánìí máa tọ́ pé ká máa fi gbólóhùn àpọ́nlé pé àwọn àfa wa bóyá ọkọ wa ni àbọ́jà láwùjọ àbí ó dọ́dọ̀ àwọn oníbídíà náà ká sì mọ̀ kí wọ́n tako ẹ̀sìn ó ti yé wọ́n ní sọ débẹ̀ ní ó ti yé tó bá kàn fẹ́ dárúkọ rẹ̀ kó ní àyẹ̀wò fi èdè àpọ́nlé kun sheikh bakri àfẹ́ni abuzaid kí mo pè é àbíkọ ní sheikh abuzaid ó ti yé ń bẹ náà àfàtà pé ọba jimá pẹ̀lú kún ní àwọn bẹ́ẹ̀ anílẹ̀ yìí náà abu nasir sheikh abu nasir tó bá dá ọba kúrò ọmọ ẹ̀kọ́ ni o kọ́lá àwọn tó jẹ́ ẹ̀kọ́ náà tó jẹ́ pé onísùnwòsàn kábàtì onílàkàmà abu nasir lásán sheikh kí mo pè abu nasir ustazu abu nasir bó ṣe rọ lẹ́dá abu nasir lásán lóòótọ́ abu nasir náà àpẹẹlẹ ni àmọ́ kò sí kíni kò pọ́n bí yẹn lé are you with me so wọ́n tó bá jẹ́ pé oníbídíà ni sáàrì máa ṣe wọ́n á má pèjú rẹ̀ wá pé irú àbíbù marcus ó ti gbajúmọ̀ ìlànà wá pé àbúbì marcus bíbù marcus tó bá jẹ́ pé oníbídíà ni ó wà níwọ̀ntúnwọ̀nsì àwọn kọ́ ni pé oníbídíà ní lọ́dọ̀ àwọn àbá àwọn tí wọ́n bá jẹ́ oníbídíà ẹgbẹ́ wọn náà máa ń lo mọ́nájìl mọ̀wàzánát kí mo pé ìyẹn ni pé tábà dárúkọ wọn ni ká sọ dáadáa wọn ká dẹ̀ sọ àìdá wọn lọ́dọ̀ àwọn alùsùn náà ni wọ́n mọ̀ yìí àwọn àfọ́ ní járù wọ́tà àdéèlì wọ́n mọ̀ yìí tó máa dára rẹ̀ kó máa dára mọ́sí jára rẹ̀ kó máa jára rẹ̀ so so lára tẹ̀jìrì náà ni àbí lára tààdì náà ni ká fi gbóná àkọlé pè so àwọn àfáwọn gbà mí báyìí pé ọ̀rọ̀ rẹ̀ bá burú jù wọ́n lè fi gbóná àkọlé pè àmọ́ òní jẹ́ oríṣi kẹ́ni kọ́pọ̀ jù rọ́ọ̀dù tó máa ń kóbu lẹ́yìn rẹ̀ lọ́sẹ̀ kẹ́ni ní ọmọ túmọ̀ sí pé gbóná àkọlé díẹ̀ tí wọ́n lò fún yẹn náà ni wọ́n kàn lò ó ni nítorí nǹkan kan wọ́n so pọ̀tùpá yẹ pé awa wà láàrin ara wa báyìí àpọ́nìwò lálò fún láàkàrà mọ́ta ní àlè lìbílà torí pọ́nà ọgbọ̀n làwọn sì wá tó ní bídíà tó bá gbajúmọ̀ pẹ̀lú mọ́ bídíà dáadáa ni a gbọ́dọ̀ lọ bẹ̀ẹ́ wò tó bá kú téèyàn bá kú fún àwọn ọ̀rẹ́ gíní kálọ̀ sálámà sí a gbọ́dọ̀ sí ti jìnnà sàrò bá kọ́ gbajúmọ̀ pẹ̀lú àgbọ̀rọ̀ débi ìjìnásà rẹ̀ ase àṣẹ ìtìbáwò rẹ̀ nínú mọ́nyájú sálábí ni tó bá gbajúmọ̀ dáadáa pẹ̀lú ẹ̀ o ẹ̀gbọ́n tí mo sọ yìí tó dẹ́ à ní kàrámọ̀ fún tó nìdí eléyìí ni pé irú ẹni yẹn ní tábárí pé tààlà ti fẹ́ pè ẹni tó ṣe àbíbù náà nítorí gẹ́ni torí pé aráàta kò ní gbọ́ yìí yóò pè àmọ́ kò ní kàrámọ̀ rẹ̀ ó fẹ́ sọ pé ṣe kàbíbù ó ti yé kò ní fi àwọn bàbá wa àbíbù sí ó ti yé àbíkọ́ ní ustaz àbíb ustaz kí wọ́n gẹ́ ustaz àbíbù láì adam àbí ajé àbíb ó ti yé àbíkọ́ ọ̀kà ní mùdírù mọ́rkàs sínú ọmọ yẹ jáàlù rẹ̀ lágbàá ó lágbàá àwọn mọ̀sùlùmí lónìí níjẹ́ ni wọ́n náà kó fún ó jẹ́ fáwọn náà ni wọ́n se bídí àdíẹ̀ wọ́n se súnà díẹ̀ wọ́n se bídí àdíẹ̀ wọ́n se kíní wọ́n se súnà díẹ̀ ẹnu súnà díẹ̀ tí wọ́n se òun náà àyìnwọ́n torí pé wọ́n ti pẹ̀lú àbíbù àbíbù ti fún wa ní àwọn ẹ̀rí nínú àwẹ̀ ní ti ń se lótú segin ó ní mọ́mùsùlùmí sí akọ orin pé orin tí wọ́n ní pàdé ara àwọn sèkú ní bàbá àwọn ní kí ẹ máa títí ọjọ́ mẹ́jọ ó ní ẹkà mọ́ pẹ̀rẹ̀ ni ẹ lè lọ́jà ẹ sì dáná pé ti ń dáná tọ́jọ́ mẹ́jọ fi do láàrin ọjọ́ mẹ́jọ mọ̀ fi ètí múnkàrà ti rẹ̀ kí tí ó bí ó ti yé yóò sì rí dáhùn yẹn dáhùn ti ń dáná fún yóò rí dáhùn ẹ máa dáná ó tún wá wá síbi kí ní sùkúl lónìí náà ó tún gẹ́gẹ́ ni ó tún wá ti pàtí bẹ́ẹ̀ irú tọ́jọ mọ́ bẹ́ẹ̀ níbẹ̀ so wọ́n ní ẹ̀gbọ́n èyí tó gbọ́yà bí ọmọ sùkúl lónìí ní wọ́n ní dr kínníkan ni so wọ́n kọ́kọ́ kó fún un èyí tó tún jẹ́ bí bọ́yá sẹ́kọ̀ǹbọ̀n lòun náà tó sá sọ̀rọ̀ sí kejì òun náà ti gẹ́ni òun kò mọ́gbọ́ ti yùn bọ̀tí kó tó wọ́n ti kó fún àbíd ó ti ó kó dáadáa àbá òkè kọ́ wọ́n kárì so kọ́ takò wọ́n kárì so wọ́n lè takò wọ́n bó tẹ̀yẹ pé wọ́n ní ọ̀padà dáwọn ariwo kálẹ̀ àmọ́ ìyẹn kọ́ ni ìyẹn kọ́ máa bí lọ́bí náà ni so ìyá rẹ̀ ní kò rí tó fẹ́ sí fún wọn ọmọ náà láti gẹ́ni láàrin sí náà àwọn ọdún wọn báwọn náà lọ ẹ̀kọ́ wọn sí wọn kò fún pé àwọn ò ní kọ́lé sí sàárè ṣùgbọ́n lórí wọ́n ti yẹ torí pé kò sínú súnà àwọn òsìní dáná kankan bí báyìí tọ́jọ́ mẹ́jọ fi tó bó ṣe lẹ́kọ́ wọ́n sọjọ́ mẹ́ta àbọ́jọ́ méjì náà ti ṣe ni wọ́n ti yẹ wọ́n dẹ̀ ṣàdúrà wọ́n tó sọ wọ́n àdúrà kí ni yíhun gbogbo yíhun bí díà ni so ìlànà ni fìdáwò rọ́ọ̀lì tẹ̀sí fìdáwò tẹ̀lẹ́sì fìdáwò rọ́ọ̀lì so àmọ́ sọ́wọ́tẹ̀ gbìyànjú yíhun náà wọ́n gbìyànjú àwọn tí wọ́n dáhùn sọ yìí àwọn eh, méjèèjì tí wọ́n sọ̀rọ̀ yìí dòkítòrò ni wọ́n o tó dẹ́ ìyẹn ó jẹ́ dòkítòrò wọn kọ́ lọ́fẹ́ pín mà wọ́n wá wẹ́lẹ́ gẹ́ni àmọ́ àwọn òdodo kan yé wọn àwọn òdodo kan ti gẹ́ni wọ́n sì ń lò àwọn míín náà lè yé wọn kọ́ máa ń lò torí pé àwọn ilé ọ̀yẹ́ kọ́ kílẹ̀ sí wọn ẹni tó bá lọ fún sẹ̀ríà tí kò wá ti ní kọ́ nípa oúnjẹ náà àwọn ọmọ yẹn tó jáde fún sẹ̀ríà àbí ẹ̀kọ́ ni ìbẹ̀rù ọ̀tọ́jáde fún sẹ̀ríà náà àwọn dòkítòrò méjèèjì yẹn so ṣé kò wá ti ní kọ́ pa bóyẹ ká ti sòkú lójú méjèèjì ni tí wọ́n ń se bìlá ògùn bàbá wọn so àmì ìtàn tẹ̀ ṣe wọn tí wọ́n sí ẹ̀mọ́ kú bà sí rí ìsàárè bàbá wọn ọjà àkọ́kọ́ nílẹ̀ yorùbá yìí ó ti yé wọ́n sì láwọn ní dáná ọjà àkọ́kọ́ nílẹ̀ yorùbá yìí oríire kan ní ọlọ́wọ́ bá wa sàlékún mọ́ yín yọ́ sàlékún tiwa náà so ọdá kan ṣẹ́kì ó sì kọ ogun ó ní àdínlá tó ń ta ànàwéyà lọ́kọ́ wá àdínlá tó ń ta ànàwéyà lọ́kọ́ wá ó ní secondary evidence lọ́kọ́ wá ẹ̀ kò kó primary evidence wá primary evidence sì gẹ́gẹ́ lẹ́yìn nípínlẹ̀ kí ni primary evidence kìtà àsùnà ó ti wọ́n dẹ́sọ̀ yẹn onítùmá lójú àbíbù ama ya zikerezi ya kerezi ọ̀sọ̀rọ̀ yẹn ó dẹ̀bi owó ní àfún ilé wà dọ́ àtú ọ̀rẹ́ tàùsà tẹwà náà nù tẹwà náà tó ní àbíkú àtúlé ìbá mọ́lẹ́ tàùsà kú ọlọ́mọ́sà ṣàtúnṣe wa ó ti yé àwọn kan ní wọ́n lọ o bá o bá yẹ kó kí ni ti ṣe ti wọ́n lọ parí wọ́n náà lọ ọ́dà ti sọ kò sí parẹ́ mọ́ ti àtàrí kò yọ nàfsáwò ìtọ́ sì máa lọ́la pé ó sì bá ìwò owó ò sí máìkì kó ní á bí sí máa bí fánà kó sí rẹ̀ ó ọlọ́wọ́ fún sáà ṣàtúnṣe wa títí ká dá lóbá ìtorí àsìkò so torí ẹni pé tọ́ bá fẹ́ dárúkọ wọn tọ́ bá jẹ́ pé ta ni àmà bá ti ṣe gẹ́nu bá ṣe rárá àwọn wáyé pàpá wà nínú ilé báyìí àdàkọ abibu markaz lákàrá matalilmutadi oníbídí ọ̀sẹ̀ gẹ́ni kò lápọ̀lé pàápàá jùlọ ẹni tó bá jẹ́ pé àdáyé ìlàlẹ̀ bídáyì ẹni tí wọ́n bá bíbí gẹ́ni bídíà abibu rasul bídáyì ni ó ti yé nísìn wọ̀lẹ́ ṣèrò ha ayé ẹ̀kọ́ ni so ẹ máa wa ni ojú ọdún wọ́n ọdọọdún kò sí mẹ́ kankan bú iṣẹ́ ọlọ́dọọdún ìdí lọ́dún àsìkò lọ́tàkù lọ́dún yìí ó ní aago kan irun tí wọlé aago méjì nìrún máa wọlé mo ti ṣe rẹ̀ èmi tó ti rí tiẹ̀ sẹ́ni ẹ̀lá ní ká máa pọ́nlé ẹ́ àní pọ́nlé ni? àní pọ́nlé ọlọ́mọsásà tó sí wa ó ti àmọ́ta bá dé tàwọn fẹ́ sọ̀rọ̀ àádọ́gbọ́n pọ́nlé díẹ̀ kọ́bà yàwá jẹ kọ́bà tí kíní kọ́bà yàwá jẹ so bí ó ṣe rí nu ara ẹ̀kọ́ tí wọ́n fi ń bá mọ́lù náà nù ọba dé tàwọn àtìmọ̀kẹ́ ẹni yìí ní ó ní sáúkà láwùjọ òní yáyà kúyà ó ń lù ọ

ara ẹ̀kọ́ tó fi bá ìmọ̀ lóní títọ́ ìtọ́ wà gbẹ́gbẹ́ pọ́pà ọ̀rọ̀ yìí mọ́jẹ́ sọ̀rọ̀ yìí ó ti kó lè àṣìkò gẹ́gbẹ́ ọ̀fẹ́ sọ àwọn kìtì máa ní sọ lásìkò yóò lè dá wà lálẹ̀ yẹ pọ́pà rẹ̀ wà pápọ̀ ọ̀rọ̀ yìí kìtì pọ́pà rọ̀ o ó ti ha àkìrọ̀ wọ́n na ayé láti fi gbáàlì kì á dánú ó ti yé ọ̀pọ̀lá wọ́n pa ọ̀dọ̀dọ̀ yẹn mọ́ ni mo sì ní sọ nítawà lè ṣe ni pé ká ara dákẹ́ àbí ká mọ́ sọ̀rọ̀ yẹn jù ká ara sọ níwọ̀n mọ̀ dára nìyẹn ó ti yé ká dákẹ́ àbí ká mọ́ sọ̀rọ̀ yẹn jù ká ara sọ tó kọ́ bàtà fi mi lẹ̀ oníbídà ni wọ́n ń sẹ́yìn ọlọ́run ní sọ́wọ́ bẹ́ẹ̀ láti lọ lọ́wọ́ bá subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk انتصب قتله انتصب قتله انتصب قتله انتصب قتله انتصب قتله انتصب